حبيبي إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا وسيئات اعمالنا انه من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد السلام عليكم ورحمة الله وبركاته أدفقوا الله الله سبحانه وتعالى ترى صلاته ونجوى محمد صلى الله عليه وسلم يا الله الله الله tó mọ̀ bẹ pẹ̀lú àwọn sọ̀hábà òkè ọlọ́run àwọn ará ilé òkè ọlọ́run ọba tó mọ̀ bẹ pẹ̀lẹ́ ní kọ̀ọ̀kan wa lọ́kùnrin wa àti lóbìnrin wọn láì jẹ́ kàkúṣe ọlọ́run ọba ọba subhanahu wa ta'ala kí a tó tẹ̀síwájú mo kí àwọn ìsáàbù wa ṣèkúnná fàdídà ìṣèlú Abdulaziz tí wọ́n jẹ́ ìmọ̀ọ́mù fún wáṣíláṣí wa yìí tí wọ́n ti jẹ́ ìmọ̀ọ́mù tí wọ́n kírun jímọ̀ àfún wa tí ọlọ́run bá àdára subhanahu wa ta'ala tí wọ́n ti wọ́n ṣe èrè kan àti ìmọ̀lẹ̀ sunna ní ìlú wa tí a máa fi ìlú àrọ́dún ní Kwara State abẹ́rẹ́ àdára subhanahu wa ta'ala fún wọn padà sí ibú fọlọ́kùnrin ìbọ̀wọ́ ah, ẹ̀mí kúkúrú fọlọ́mọ pé tàwọn lọ́rẹ̀ aláfíà tí ó péye òun náà ní fọlọ́mọ bá jẹ tó fún wọn àlékún adéṣèkí àlékún mímọ́ àlékún òye tí a fi fi súnà nàbí sallallahu alaihi wa òun ni tí ó fa sábàbí ìjókòó wa yìí abẹ́ Allah subhanahu wa ta'ala tí ó tẹ́wọ́ gbà lọ́wọ́ lọ́wọ́ wọn pẹ̀lú àwọn tí wọ́n ti máa ń gbìyànjú fún wa nílẹ̀ Islam bẹ́ẹ̀ náà ni àti gbogbo àwọn ọmọ ẹ̀yà pàtàkì jùlọ ọ̀rọ̀ tí ara ìlú àràndùn ní Kwara State tí ọlọ́mọba Allah subhanahu wa ta'ala lẹ́yìn tó fi jọmọ ènìyàn ó fi kẹwàá tó wá fi ìjà aráàlú kan náà tó fi kẹwàá ó wá fi sunna ìlànà àlóbì rẹ̀ Muhammad sallallahu alayhi wa sallam ó wá fi dé wa ní àdé sọ àbẹ̀lọ́ ọlọ́run tó fi àwọn kan wọ̀nyí tí ó ti so wọ́gbọ̀ àpadà sí ibi tó máa mú ní tí a máa ti tiẹ̀ lọ́tọ̀ ọlọ́run tó máa pè kàn yẹn ìgbésọ́ náà ní kó jáde lára wa lọ́mọ lọ́kùnrin lóbìnrin àti àwọn ìyàwó wa àti àwọn náà dà jẹ́ olórí ẹbí àtọ́lọ́run fọ́lọ̀ mọ́jẹ̀ kí a rí tó sì kí ọlọ́tọ̀ nínú wa ọ̀dàlà àwọn ọmọlá àbúgbàtà ìlàlùbà gbogbo náà ìmọ́lẹ̀ súnà tó ti bẹ̀rẹ̀ sí fọ́nká ọlọ́mọjẹ̀ kí wọ́n fi lúnà pàtàn àdáadáalẹ̀ àgbí gbọ́lọ́wọ́ ogun ọ̀dàlà àwọn ọmọlá àbúgbàtà ìlàlùbà bẹ́ẹ̀ náà ni mo kí àwọn ọmọ ẹ̀yà fọ́lọ̀ kí a wá láti gbòmí náà ẹ̀ẹ́rí ebi tí oníkálukú tí a ti tẹ̀ wá eléyìí lè òun kọ́ ni kókó bá wò lọ bóbẹ́ bàbá ni ìwọ́lá àwọn oníwọ̀n níwọ́n láti ibì kan láti ohun ara àbí ní ìdẹ́ ẹ̀wọ́ láti Kwara mi wá láti Ọ̀yọ́ àbí ní ìdẹ́ ẹ̀wọ́ láti ìlú òkè àti ìlú ìsàlẹ̀ àbí ìlú àárín òun náà ni mo ti wá gbogbo eléyìí a lè fi dára wa mọ̀ lásán òun náà ni ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala tó dá wa ó dá wa láti ìpìlẹ̀ látara ádámà alayhi salatu wa salam àti ìyá wa Hawa alayhi salam àmọ́ torí kí ni tí ó mọ̀ sọ níbi ẹni eré ẹni ńlá lọ́dọ̀ ọlọ́run ọlọ́run ọba ní torí ìpáyà rẹ̀ ni ìrìn àsọ̀rọ̀mọkùn ìdọ̀lọ́ àtọ́kùn ọlọ́run ní àwọn tí wọ́n jẹ́ ní àpọ́nlé lọ́dọ̀ ọlọ́run tí wọ́n jẹ́ ní àtìkọ́ ọ̀hún ọlọ́run náà ní ọlọ́run ní àwọn ẹlẹ́ni tó dájú pé wọ́n tẹ̀ lófin ọlọ́run ọba ó dìde lẹ́yìn a máa rí pé ìpínlẹ̀ wa kò lẹ́yìn túmọ̀ nígbà tí pé ìdí àǹkẹ́ lórí rẹ̀ ó dára àti sọ̀rọ̀báwò alẹ́bí wọ́sọ̀lámà ó ní ẹnikẹ́ni tí iṣẹ́ ọwọ́ rẹ̀ yóò bá á lẹ̀ ẹni tí ṣe ọwọ́ rẹ̀ bá gbà á lẹ̀ lọ́dọ̀ ọgbọ́n onílẹ̀ gbèsè délé násàbùbù ìran rẹ̀ ìdílé rẹ̀ ìpínlẹ̀ rẹ̀ ibi tó ti jáde wà ò lè gbà á lẹ̀ lọ́dọ̀ ọgbọ́n torí ẹ̀ láti máa rí pé èyí tí ó ṣe kókó òun náà ni súnmọ́ ànábì wa muhammad sallallahu alayhi wa sallam àtúntò kí àwọn ọ̀sáàgùn wa tọ́lá ọ̀hún lónìí sábà bíi irú àwọn ìdókòó báyìí fún wa láti máa fi kó rọra jọ èdè pé ìdókòó báyìí náà ní bẹ ní àwùjọ ìjókòó ọlọ́jà ìjókòó mọ̀lẹ́bí ìjókòó fámílì ó pọ̀ tó dájú pé òfin tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ èsì nínú ẹ̀ lóṣù tó kù àmọ́ eléyìí ìjókòó tẹ̀sìn òun náà ní eléyìí tọ́lá mọ́tà gbá ní ìjọsìn lọ́wọ́ oníkálùkù wa. ìjókòó wa yìí ọlọ́run kó wáyé nínú mọ́síláṣí torí ẹ̀ jẹ̀mọ́ ọlá mi tó ní lọ́tọ̀ òwúrẹ́ ńlá tó ní eré ní ohun fún oore tọ́lọ́ ti ṣe fún wa gẹ́gẹ́ bí anaduwa muhammad sallallahu alayhi wa sallam ṣe wí anabi ní ìdá sáàmù àkọ́mù fèbèyítẹ́ ní oyútìmọ̀ tí àwọn mùsùlùmí kan bá ń bẹ nínú kan nínú àwọn ilé ọlọ́ yẹtùlúrà kìtàbọ̀ mọ́ wọ́n bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lẹ́nu ká alukur'ani wọ́n ṣe tìláwà wẹ̀yẹ̀tàdàrọ̀ fún náà bẹ́ẹ̀nàbò àbí wọ́n bẹ́ẹ̀ lẹ́ni tí ó ń pé ọ̀rọ̀ ọlọ́run ọba yẹ̀wò tí wọ́n ń gbọ́ wà sí ìlú àti bẹ níjókòó láti máa gbọ́ ọlọ́run ìlà nẹ́sẹ̀lá alẹ́yìn àṣẹdínà alábìnrin wọn ní máa bẹ nínú kan nínú àwọn ilé ọlọ́run ọba àfi kí ìfọkànbalẹ̀ láti ọ̀dọ̀ ọlọ́run sọ ìfọkànbalẹ̀ rẹ̀ lé wọn lórí ìkẹ́ ọlọ́run ọba ọlọ́run dá ìkẹ́ rẹ̀ bù wọ́n lẹ́yìn náà wàtàfàtì àlùbálẹ̀ àyíká àwọn màlẹ́kà ọlọ́run wá tún ragbàdí wọn wàtàkàrà ọmọ ọlọ́run fi mọ̀nà ìdá wọn a máa bẹ nínú àwọn ẹni ìrántí ọlọ́run lọ́pọ̀lọpọ̀ ọlọ́run ó ta fún àwọn ẹni ọlá lọ́dọ̀ rẹ̀ abẹ́ ọlọ́run ọba ìkan nínú orí mẹ́rẹ̀ẹ̀rin yìí kọ́lọ̀ fún mọ́ fi sùn wá kó yànda orí mẹ́rẹ̀ẹ̀rin náà kó yànda ẹ̀ fún wa nítorí àsìkò èyí tí wọ́n ní kí a fi bára wa sọ̀rọ̀ òun náà ni ìjàpè ní sálàfúnà àfáàlẹ̀ sálàfúnà àfáàlẹ̀ wàṣáàrù Ramadan ìtumọ̀ rẹ̀ òun náà ni pé àwọn ẹni ìṣíwájú wa nínú Islam àwọn ẹni ìṣíwájú wa nínú Islam àti oṣù Ramadan yẹn ni wípé báwo làwọn ẹni ìṣíwájú wa báwo ni wọ́n ṣe báwo oṣù rọmọdán táwọn ni wọ́n ti bá lò eléyìí ni àkọlé tí a fi bára wa sọ̀rọ̀ tá a bá wo a rí i pé àkọlé yìí onítan méjì ni ìtàn àkọ́kọ́ òun náà ni àwọn ẹni ìṣíwájú wa àwọn sálàfù wa tá a máa ń kọ́ ṣe ní gbogbo àlànà rí àwọn tani wọ́n ẹlẹ́ẹ̀kejì àwọn sálàfù wa yìí àti oṣù rọmọdán gẹ́gẹ́ fún rẹ̀ ìtàn ẹlẹ́ẹ̀kejì nìyẹn torí ẹ̀ a máa gbóhùn kan láàrin èyí pé babalá fẹ́ lu Ramadan afẹ́ lóṣù Ramadan abọ́lọ́ ṣe wá kù ìpinnu Ramadan láti bẹ̀rẹ̀ dópin báwo ló ti yẹ ká bá a lò ṣé kò yẹ ká bá a lò pẹ̀lú tá à ń sọ látijọ́ yìí tá à ń sọ pé ìdànà sọ́láfù òun ló lóore níbi ìrun níbi zaka níbi ìwà níbi níbi níbi níbi níbi táà fi ń dáàbò bo ara wa a fi kó sínú àdáadáalẹ̀ nínú ẹ̀sìn ìlànà sáláàpù tí awáríkò lólo orí ẹ̀rí sọ kó làwọn sáláàpù òun gangan báwo ló ti wá já sí pé wọ́n ti bá oṣù rọ̀mọ̀mán tí wọ́n lò báwo ni wọ́n ti bá lọ. eléyìí ni àkọlé síwájú pátó kẹ́ sínú ẹ̀ a máa mọ̀ ìkú tó máa ní gbólóhùn asálàpù asálàpù òun ni àwọn tó dá sí pé wọ́n ti fi ímánì wọ́n fi islam gbàwájú wa nínú islam ìsọmọ pẹ̀lú lédè láríwáwá rẹ̀ àwọn bàbá wa tí wọ́n ti lọ sálàtò ní wọn. kódà tabaníkà wò lédè lásán lédè lágbáwá lásán gbogbo àwọn bàbá bàbá wa tí wọ́n ti lọ nílẹ̀ yorùbá sálàtò náà ni wọ́n ti gbàwájú wa kí náà fi gbàwájú wa ikú èdè lásán nù àmọ́ àwọn sálàtò tá à ń sọ sálàtò sọ́ọ́lẹ̀ ọ̀nà tí wọ́n gba wájú wa látara ìgbàgbọ́ ìmánì ìsìláàmù tá a láì ṣe jàmá àkótó dọ́dọ̀ wa àwọn ni wọ́n ń ṣe. súnà tá a láì ṣe kótó dọ́dọ̀ wa àwọn ni wọ́n ṣe ìmánì tá a mójútó kó máa lékún kótó dọ́dọ̀ wa àwọn ni wọ́n mọ̀ ń pẹ̀ kódà àwọn ni wọ́n fi ìlànà nì wọ́n fi lọ́lẹ̀ fún wa torí ẹ̀ alábíwá muhammad sallallahu alayhi wa sallam òun ni aṣíwájú àwọn ọlọ́run ti gbà wá láti ẹ̀ ká tẹ̀lé gbogbo ìlànà tó nàbí sallallahu alaihi wasallam anábì sílẹ̀ fún wa nínú Al-Qur'an al-Karim nínú ìdàfẹ́ ká nínú àwọn ááyà tó ń tọ́ka lórí ilé nínú ẹ̀ ọlọ́run wà lọ́yìn oṣù àtúntò ẹnikẹ́ni tó bá yapa sí ìlànà tí muhammad sallallahu alayhi wa sallam tó mú wa ní ìgbàgbọ́ ní ìjọsìn ní ìhùwàsí ní àdìsọ́kàn ní ìbálò láàrin wọn àtọ́lọ́run àbí láàrin wọn àtàwọn ẹ̀bí ẹgbẹ́ rẹ̀ mìíràn máa ṣàbẹ́ jáde láwọn ìhúdà lẹ́yìn ìgbà tí ọ̀rọ̀ náà náà sábì mú wá ti hàn sí ó ti kílẹ̀ sí wọ́n yẹ jáde ọ̀rẹ́ ẹ̀rọ tàbí ní ìmọ̀ mìíràn ẹni yẹn ò wá rí lánàá mí tẹ̀lé tó lè tẹ̀lé nínú ìlànà àwọn sọ̀hábà àti gbogbo ìlànà míì kò tẹ̀lé ìlànà àwọn sọ̀rọ̀bà ìlànà míì ló ń tẹ̀lé àwọn làwọn mùmíní àkọ́kọ́ àwọn làwọn mùsùlùmí àkọ́kọ́ ó wá ń tẹ̀lé ìlànà míì bóyá lórí àpá rẹ̀ àbí lórí ṣéwù rẹ̀ àbí lórí mòníjì rẹ̀ àbí lórí bàbá rẹ̀ àbí lórí ìlú rẹ̀ àbí lórí èdè ẹ̀yà rẹ̀ àṣà rẹ̀ olúwa ń tẹ̀lé láti lè fi yapa sí ìlànà alágbèwà muhammad sallallahu alayhi wa sallam ọlọ́run nínú wàlúù yìí mọ̀tàwọ́tà ọlọ́run nílànà tó ń ṣe yẹn nìyí tó yapa sí lànà mẹ́rin lànà àwọn sọ̀hábà ọlọ́run ní àdàdà òun ló ní nǹkan rẹ̀ kò síbi tó ti ní tó ti jẹ́ ìlànà tọ́lọ́run bẹ́ẹ̀ wà ló ti lè fi jẹ́ àdàmọ́ wọ́n sàn àti mọ̀ sírọ̀ ọlọ́run ní ẹni òun tó tó báyìí lólè yóò wọ́n lọ́jà àdàmọ́ sọ́nà tó sọ abẹ́jẹ̀ mọ́ àyà kan nìyẹn tó ń tọ́ka wáyé pé ìlànà náà ti wà Muhammad sallallahu alayhi wa sallam òun lànà tá a gbọ́dọ̀ tẹ̀lé owó ìlànà tí àwọn sálàfù àwọn sọ̀hábà àwọn táwọn máa ń pè sálàfù tí wọ́n rí àwọn làwọn mò ń lè lò nílẹ̀ àkọ́kọ́ ìrẹ́ pé sáàbà sọ nípa sálàfù náà àsáàlè tó bẹ̀rẹ̀ nílẹ̀ lẹ́gbẹ̀wá Muhammad sallallahu alaihi wa sallam tó fi lórí àwọn sọ̀hábà tó fi lórí àwọn tí àwọn sọ̀hábà náà fún ní ẹ̀sìn tó fi lórí àwọn táwọn lẹ́yìn náà ó ní àsìkò tó lóore jù tíyàn máa mú ẹ̀sìn nínú ẹ̀ tó tíyàn ó ṣẹ̀sìn ilẹ̀ ẹ̀sìn àlàáfíà ni tíyàn bá mẹ́sìn nínú rẹ̀ òun náà ni àsìkò tó wà lábẹ́ lógbà jẹ̀mọ́ ànábì dá lógbà ni kò dá lógbà ó lógbà pẹ̀lú àwọn sọ̀hábà ni ẹlẹ́kẹ̀ẹ́ni tó bá lẹ́yìn lẹ́yìn àdúgbò ó ní lẹ́yìn òun náà ni àwọn tó bá lẹ́yìn wọn òun àwọn sọ̀hábà àtàwọn sáábì yìí ọmọ dẹ̀dẹ̀ náà yàrá lọ́hùn lẹ́yìn ọ̀rọ̀ gbogbo àwọn sáàbì yìí àtàwọn táwọn sáàbì náà fi ẹ̀sìn lé lọ́wọ́ òṣèlú Muhammad sallallahu alayhi wa sallam ní sọ́dọ̀ yá àti ọ̀bù lẹ́yìn náà àwọn òfin wà dé yẹ sàhlifún ọ̀ yà sàhlifún náà tó bílẹ̀ yìí sàhlẹ̀ wọn máa búra kẹjọ ní kan búra. àwọn bíi ọ̀la yìí kẹsàn-án náà àwọn àsìkò tá a máa mú ẹ̀sìn nínú ẹ̀ òun ni àsìkò tí a sọ fún wa yìí ó ní àwọn àsìkò àwọn sọ́là yẹn ti di sáà nàbí sàlọ́lá àwọn sọ́là tó náà sílẹ̀ fún wa gẹ́gẹ́ bí ìkìlọ̀ gẹ́gẹ́ bí ìmọ̀nà gẹ́gẹ́ bí ìtọ̀nà tó sílẹ̀ fún wa. torí ẹ̀ ló dá sí pé bá a bá ń rí lẹ́yìn àwọn ìkọjáàlà àwọn àìṣètò lára àwọn tá a jọ ń gbé lù nígbà tí àlámọ̀rí kan náà àlámọ̀rí ẹ̀sìn àwọn níbi táwọn ti mẹ́sìn wa á padà sí ìpìlẹ̀ ìpìlẹ̀ yẹn lápadà sí ìpìlẹ̀ lọ́dọ̀ àwọn sàhábà lọ́dọ̀ àwọn tàbíùn lọ́dọ̀ àwọn tàbíìn àwọn àlàkìyàrún àfààbí àwọn ẹni ẹ̀ṣẹ̀ àwọn ẹni ọlá ọ̀dọ̀ wọn lápadà sí torí ẹ̀ a lè wà lókùnkùn ní gbogbo àlámọ̀ bí ọ̀rọ̀ ẹ̀ tàbá sí ní ìlànà àwọn sára fífa bàtọ́lọ́wọ́ ti ẹ̀gbọ́n agbárí ọ̀rọ̀ alákùnrin hàn kiri ọlọ́ni wọ́n yìí tún fẹ́ẹ́ ọlọ́run ti tẹ̀ ká tẹ̀lé ìlànà muhammad sallallahu alaihi wa sallam ọlọ́run ní ẹ̀là tó bá dúbẹ̀ àdáṣe pé gbogbo tá a bá fẹ́ ṣe á mọ owó àwọn sálàfù àwọn ẹni àná àwọn sọ̀háàbà tí wọ́n bá nàbí lògbà àwọn táwọn tó bá wọn léyìn náà lọ́dọ̀ àwọn tábìrì àwọn tábìrì àwọn táwọn ọmọ òwe alihamdulilah àwọn ìmọ̀mù mẹ́rẹ̀ẹ̀rin ta ní nínú islam tí wọ́n gbajúmọ̀ dáadáa wọ́n pọ̀ جماعة مما أوافق وإذا نوال بقى أنا أقول أبو حنيفة رحمه الله تعالى إما متابعون أو كبار التابعين ولد أبو عبد الفارة لأن لوكو أبو عبد الله مالك مالك بن عنس الإمام مالك ما مدار الإجراء ولا لا تجد هنا بأنه هو كبار أنه هو تابع التابعين هنا الإمام مالك البيت وعلي هو إمامه alimam muhammad bin idrisa ṣáfìdí abu abdullah alimam ṣáfìdí ọmọ tó lò náà jẹ́ fún alimam maliki bí maliki ṣe jẹ́ ọmọlé tuntun abu hanifa ṣáfìdí náà jẹ́ ọmọlé tuntun maliki tọ̀ ọwọ́ kó alimam ahmad bin hanbali abu abdullah abu salih rahim ọlọ́ jẹ̀míyàn òun náà wá jẹ́ ọmọ tó fún alimam ṣáfìdí gbogbo àwọn àfáàtà sọ yìí àtàwọn míì bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tí wọ́n pọ̀ áfẹ́ ni wọ́n ló ń kà nínú àwọn sálàfù wa ibi tá ti máa ń mú ẹ̀kọ́ ẹ̀sìn tó náà nìyẹn torí ẹ̀ kéèké nípa ọmọdé àyè kan láàmú kẹ́kọ̀ọ́ láàmú owó kí ni ìgbésí ayé àwọn mùsùlùmí àkọ́kọ́ àbáwọn sálàfù àmọ́ owó ìsìláàmù wọn bá rọ̀mọ̀dánì náà ah, rọ̀mọ̀dánì nìkan bọ́ gbogbo alámọ̀rí náà bá tajà gbóòlù àwọn sálàfù ẹgbẹ́ tajà bá rajà jẹ̀mọ́ gbogbo tàbẹ́fẹ́ dáwọ́lé nínú ẹ̀sìn ọlọ́ni fàbí ìdáhó ọ̀fẹ́tẹ́dù ẹ̀wò ìlànà wọn kẹ́lí náà kẹ́lí náà kẹ́lí mọ̀nà. olùdóláàbò náà ẹ̀mọ́ ọ̀rọ̀ bí ọmọ ọ̀hún tààlà àdìgúnmọ̀ ó ní bàbá òun ẹ̀mọ́ ọ̀rọ̀ fọ́nà fàtọ́ ọ̀rọ̀ bí ọmọ ọ̀hún tààlà àdìgún a máa lọ sínú ọjà káàkiri a wọ́n jà láti wá tajà wípé wá bí gbogbo ọmọ béèrè pé ǹjẹ́ tó mọ òfin ẹ̀sìn nípa bá àti tàbá bíra àtúbá ló wò mọ́ ó mú orí ọkọ̀ gbogbo sí yóò nà ní. Bí a nàgbẹ́ bí àlámọ̀ tí ó kàn wá lámọ̀ sí a sáré ni a máa sọnù ni a máa dún bíbíà tó ní a máa múyàn kó sínú ẹgbọn nígbà míì tó yóò bọ́ lọ́wọ́ òrùngún tó tó kíjèrè tó jẹ́ sí pé ẹ̀kọ́ tí wọ́n fẹ́ ti ṣe wá láǹfààní yìí ẹ̀kọ́ tó wọlé tó tó wọlé púpọ̀ ẹ alimami malik ní rọmọbọn tí kò dáa torí pé lọ́dọ̀ wọn àwọn bá ẹgbẹ́ ìdá rọmọdá lè pè àyè àìdá pé agbọ́dọ̀ fi ṣáárù táàmọ̀ ní ṣáárù rọmọbọn àmọ́ ọ̀rọ̀ yẹn nìyí ọ̀rọ̀ yóò lálàáfíà tó ṣẹlẹ́dẹ́ lára àdó kò sí mọ́tò àwọn bóṣe rẹ̀ kó nímọ̀ tó kí ìmáàmà rẹ̀ ìdásíwájú ó kàǹkà tó wẹ̀dà pọ́ọ̀là kọ́wùlù àwọn kọ́wùlẹ̀tàn tó bá fi lè sọ ọ̀rọ̀ kan wẹ̀dà pọ́ọ̀là kọ́wùlẹ̀tàn kọ́wùlẹ̀tàn tó bá sọ ọ̀rọ̀ kan ولم يسند إلى رسول الله صلى الله عليه وسلم ولا إلى أي من آيات القرآن ثم بقي اتصال النبي صلى الله عليه وسلم عاوه ثبات اليقظة عن البنان àbígbà torí ẹ̀ máa ń máa ń kọ́ ẹ̀mọ́ ọlọ́run tààlà kò sí ẹ̀rí pé Ramadan orúkọ ọlọ́run ọba ni ló ń jẹ́ bẹ́ẹ̀ torí ẹ̀ kò sábúrú ń bẹ̀ kíyàn pè ángílítì kíyàn pè ní Ramadan àbí ká sọ pé ṣáàrù Ramadan ẹ̀rí ìdíjà ló ẹ̀rí ìdíjà ló wà anájú wa Muhammad sallallahu alayhi ó ní ọ̀rọ̀já àpò rọmọdọ́n ẹgbẹ́ ẹgbẹ̀wá ànábì ó pè é ní rọmọdọ́n nígbà mí ó pè é pẹ̀lú ṣáàrù rọmọdọ́n kùránì ní ṣáàrù rọmọdọ́n náà tó ìjọba rọmọdọ́n ilé ẹ̀mí àmọ̀ wí kò sáfùrú mbẹ́ bá a bá dá a pè láì fi ṣáàrù sí ó lọ bá a ti pè pẹ̀lú ṣáàrù náà ní eléyìí náà kò sáfùrú nílẹ̀ tó rọmọdọ́n ìtí àpè ní rọmọdọ́n ó wá láti ibi arọ́mọ́dù arọ́mọ́dù rọ́mọ́dù ètí wọ́n ń pè bẹ́ẹ̀ òun nìkan tó bá gbóná tó gbóná ọ̀ọ̀rọ̀ tó gbóná gán tó wà tí ó wà scotty nǹkan ni nǹkan bá gbé nǹkan tó dì sílẹ̀ ní òrí bí epo bí kẹ̀tẹ́ yóò rọ̀ yóò jọ nígbà ní ìkó òun máa mú bẹ́ẹ̀ láwọn àwọn ìlú tó ń bẹ ní àwọn àyè bẹ́ẹ̀ tó dájú pé jẹ̀mọ́ epo mọ́tò táǹkì mọ́tò ẹ̀ sì mọ gbọ́ tó mọ sọ olúwọ̀wọ̀ láyé pé wọ́n dáná ọbẹ̀ wọ́n dáná omi omi àmàlà epo nu táǹkì sì mọ sọ yóò mọ sọ olúwọ̀wọ̀ jẹba gbó omi rẹ̀ báyìí lẹ́gẹ̀kẹ̀tẹ̀ ó ti yé lẹ́bà ó ti yé potí láwọn mílíọ̀nù tó mọ gbóná tó mọ bọ́ọ̀lì ẹ̀dá kan irú àwọn ọbẹ̀ yẹn tẹ́bá gbé òrí bẹ̀ ẹ̀dì gbé jẹ́ ló gbé rí rẹ̀ gan-an ó ti dóbi tí wọ́n ń pè ní rọ́nọ́gò nìyẹn so èyí tó máa ń yọ nǹkan la máa ń pè ní Ramadan Ramadan torí pé oṣù yẹn nìyí látara ọlátọ́lọ́wọ́n bá fi dé oṣù yìí oṣù tó máa ń fi kò sí bó ṣe lè kí ẹ̀jẹ̀ ti ń bẹ lọ́rùn ẹni tó tóbi tó bó ṣe wulẹ̀ tó tóbi tó èyí tó tóbi nínú ẹ̀jẹ̀ òun náà lè ṣe ráhùn ìbọ́lọ̀ wa orogún. òun tóbi bẹ́ẹ̀ ni òfin tó tó jẹ́mọ́ nínú Ramadan bí yàrá bẹ́ẹ̀ lára tó ní kírùkù lára ọlọ́run ó yọ kúrò lára rẹ̀ tó bá fẹ́ yọ ọdún tó bá fẹ́ kó yọ ọdún ọlọ́run ó yọ kúrò lára rẹ̀ lójijì kò sí ẹ̀ṣẹ̀ náà kó tó rẹ̀ kó tóbi tó nínú Ramadan a máa yọ a máa ti pẹ̀tẹ́lẹ̀ torí ẹ̀ oṣù yẹn oṣù ńlá ni oṣù tó ní ọlá ni oṣù bí Ramadan nínú àwọn oṣù kò sí oṣù bíi rọmọdán nínú àwọn oṣù kò sí lóòótọ́ àwọn oṣù ní ilé ní apá kan àwọn ọlá tí rọmọdán ní òní àmọ́ wáyé bẹ́ẹ̀ àmọ́ rọmọdán àmì sallallahu alaihi wasallam kò kí oṣù kankan pẹ̀lú ṣáàrù mubarakun oṣù alágbàríkà tó dàbí oṣù rọmọdán arábìnrin kọ̀ọ̀lì já àtúnṣáàrù mubarakun ó ti jẹ́ wá báyìí oṣù alágbàríkà faradallahu alaykum siyama ọlọ́run bá ti àwẹ̀ lọ́wọ́n yẹn ní ló ti wẹ̀ jẹ́mọ́ tó tó àtàríkà ní ramadan tó ní ìdẹ̀jẹ́ ramadan tí oṣù ramadan bá wọlé tó ti há sí àpò àlùjẹ́ndà àwọn ìlẹ̀kùn àlùjẹ́ndà wọn ó sì ilẹ̀ ọ̀gbọ́n lè kọ́ sí àpò àlùjẹ́ndà àwọn ìlẹ̀kùn náà wọn ó sì pa wọ́n tún fi dá sí aṣàyàpé nígbà ìgbà wá mi mọ́rọ̀ dá fi ṣàyẹ̀ṣàyàpé àwọn agbónigba ṣẹ̀fọ́n nínú èèyàn nínú àgùntàn ló ó sọ wọn mọ́lẹ̀ àwọn òwúlànà wọn bí bá a fi bánàbí ṣe wíwú bẹ́ẹ̀ náà wọ́n á sílẹ̀ pàjẹ́ náà lẹ̀ bẹ́ẹ̀ sì ni wọ́n tilẹ̀ fún náà àwọn agbónigba ṣẹ̀fọ́n wọ́n ti wọ́n mọ́lẹ̀ àwọn míì ní ìtumọ̀ rẹ̀ kò tàbí pé iṣẹ́ eré ni yóò ṣe tí ó ti wà jẹ́ náà iṣẹ́ ẹbí náà ni ó ti ṣe sí iye ìwọ náà kò wá sí iṣẹ́ eré ọ̀hún bó ṣe wulẹ̀ tó tóbi tó ẹ̀mọ́ tó bá nira fún yàn láti ṣe tí ọmọ náà nígbà wọlé yóò rọ ẹ̀mọ́ ẹni ti bẹ́ẹ̀. orí àti náwó rọmọdán lọrọ kò sí kẹrì ọ̀hún gbogbo ilẹ̀ gbogbo ilé tó wọ́n wà sílíọ̀tù tó nínú rọmọdán yóò rọrùn ẹ̀dá fún iṣẹ́ eré iṣẹ́ òdo lé nínú rọmọdán fún wa ju bí bá ṣe àwọn rọmọdán yóò rẹ a ti gba owó tí ó ṣe tán à ń gbà nígbà rọmọdán láti ẹ ti lọ ẹlẹ́bí ò pé ti àwẹ̀ báyìí àti rọ̀mọ̀dá ń tàn retí tó bá dẹ̀wọ̀n pẹ́rẹ́ ẹ́ yóò mọ̀ rí ìyá rẹ̀ bàbá rẹ̀ nínú ọ̀dọ̀ torí pé àti dáwẹ̀ gbà ó le ó le púpọ̀ tòtòrí ẹ̀ ẹ wá wò ẹni tí ò lè dáwẹ̀ ọjọ́ kan gbà táwọn ẹjọ́ ń gba owó dídí twenty nine or thirty days nínú ọ̀dọ̀ ẹ̀ ẹ̀ gbé òtún ní kẹrin ó lè kó káńtà tó àárọ̀lù fún le láti ṣe bẹ́ẹ̀ náà ní ìnáwó bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kódà gbà bá tún ní gan òní náà ní owó tí wọ́n ti róṣù yìí kódà ní ká máa gba àwọn yẹn lọ. àpẹẹrẹ nìyẹn àpẹẹrẹ tó kì í dájú àbúwá àbújá náà. bẹ́ẹ̀ náà ní kẹ́ẹ̀bí kò tó tó lè fún ọrùn tó àmà ẹni wá fún láti lè dé lọ́rùn náà. ìkẹ́ẹ̀bí kó wà simple láti lè ṣe kó rọrùn fún wa láti lè ṣe àmà ìnira nínú ìṣòro náà wọn lè sọ fún ọ wọn náà ló mọ bára ah tó yẹ kí n gbowó ìṣá tó wọ́n yòó nípa rẹ̀ jẹ báyìí ó ah wọ́n jẹ́ kí n gbà á fún ọmọ tó mọ onímọ̀ bàbá ah mò ń bá rẹ lọ́wọ́ lára tí wọ́n náà fẹ́ ṣe lára wa nìyẹn so oṣù yẹn òun náà ní oṣù kẹsàn-án níbàámu sí àwọn oṣù ojú ọ̀run ah, oṣù kẹjọ oníṣàbáyà ṣàbáyà làwọn màmí nù ẹ̀ láìpẹ́ àgọ́ sínú Ramadan oṣù kẹsàn-án lẹ́yìn Ramadan àgọ́ sí Shawwal oṣù kẹwàá bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ̀rí sáàpù yìí lo ọdún yìí sáàpù tó tán láti mọ́dún mi pẹ̀lú bu ọlọ́ ọlọ́kùn ṣe rọrùn fún abẹ́ Madina ọdún àkọ́kọ́ kò sí Ramadan ọdún ẹ̀kejì òun Ramadan ni dé tọ́ àmọ́ tá a bá ń sọ nípa ààwẹ̀ kọ̀sọ̀ Ramadan ló padà di ààwẹ̀ ọ̀ràn yẹn bó o ní ìrìn àjò tí ààwẹ̀ tó rìn tó fi di Ramadan ìpele mẹ́ta ló wà nínú náà alákọ̀ọ́kọ́ ààwẹ̀ ọmọ ààwẹ̀ ọjọ́ mẹ́ta nínú oṣooṣù lọ́lọ́wọ́ bá ti lọ́rọ̀ yẹn tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọjọ́ mẹ́ta three days in a month àwọn míì náà wọn àfà wọn lóun náà ní àyà mọ̀lẹ́bí àwọn míì ní rárá kìí ṣe àyà mọ̀lẹ́bí wípé àwọn ẹni ọjọ́ mẹ́ta nínú oṣù òun là máa mú là máa tún gbà wẹ̀ àwọn eléyìí ni nípìnlẹ̀ ọ̀ràn yẹn ni stage one yẹn stage two òun nígbà tí ọlọ́run wá sọ àwọn ẹ̀rọ mọ̀dánìkalẹ̀ nígbà náà tẹ̀mọ́ kò tíì di ọ̀ràn yẹn mẹ́ta náà ló sì jẹ́ ọ̀ràn yẹn fi ọ̀ràn yẹn nígbà náà ìgbà yẹn nìyí ẹni bá wù ó lè gba Ramadan ẹni bá sì wù ó lè gbà àmọ́ kíyàn gbà nígbà míì olólóore yẹni tọ́lọ́ máa sọ fún wa hánú kẹrin yóò ti kú ẹ̀rí àwọn tó dá sí pé tó bá gbà kì í rọ̀ wọ́n lọ́rùn ìdí àtúntò mẹ́sì àwọn tàtọ́wà àfẹ́rọ̀ àwọn tàtọ́wà ẹni tàtọ́wà ẹni bá mú wá ní múná fílà wá tó gba àwẹ̀ yẹn nìyí ọlọ́run tó sáfúrú bẹ̀ káírùlá káírùlá ọlọ́run tó lóore fún yàrá ti ṣètò tó nígbà náà ọ̀rọ̀mọ̀dá yóò dì í ọ̀ràn yẹn ààwẹ̀ ọjọ́ mẹ́ta nínú oṣù ló sì jẹ́ ọ̀ràn yẹn ẹ̀wá rí ìpínlẹ̀ ẹlẹ́gẹ̀ta ibi ọ̀rọ̀ yàn nígbà ọjọ́ mẹ́ta wà ní pé tó bá wù ọ́ ò gbà tó bá wù ọ́ ò gbà eléyìí tọ́lọ̀ sọ fọ́nrán alukọ̀rọ̀ ní nípa mọ̀ ṣé ìdá bẹ́ẹ̀ fún aṣáhàrọ̀ paríyẹ sọ ẹni tí oṣù náà bá ti yọba nínú yìí dandandandan ó gbọ́dọ̀ wà ní. torí ẹ̀ kò lẹ́ fi pé oṣù rọmọdán oṣù náà ni jàmbá ọ̀pọ̀lọpọ̀ ẹ̀fọ́ òun náà ni àti fọ́ àmọ́ gbogbo tá a ti fọ́ náà nínú ìdí bẹ́ẹ̀ni lára ìpalẹ̀ mọ́ fọ́rọ̀ mọ̀gbọ́nù ìjókòó eléyìí tẹ lára ìpalẹ̀ mọ́ ni ìyẹn máa ń palẹ̀ mọ́ fún gbogbo tó bá fẹ́ ṣe nínú ẹ̀sìn ìjùmọ̀ àwọn afá bẹ lórí ẹ̀yìn pé gbogbo tó bá fẹ́ dáwọ́lé ìwọ mùsùlùmí tí nǹkan bá ti tó àsìkò láti lè dáwọ́lé ó di ọ̀ràn yẹn fún ọ kó kẹ́kọ̀ọ́ kó wá mọ̀ kó mọ ìdájọ́ nípa rẹ̀ kó tó kàn lù lára tẹ̀sán gbúdù ni lára ìpalẹ̀ mọ́ ni àìmọ̀ dáwọ́lé ìtàn káyọ̀sì máa wá lọ́mọ wá béèrè lórí ẹni tètè ẹlẹ́dẹ̀ sáré fún ọ̀rọ̀ mọ̀lẹ́dà abẹ́tajà abẹ́tẹ̀ bísíǹnẹ́sì kan ó kọ̀kọ́ béèrè ó ní kó wẹ̀ náà kò máa béèrè pé ló dáa kí máa ta àbò dáa kí máa ta à ṣé ìgbọ́ ti ń rówó mẹ́ tó ti ní kọ́lé sábà hm. ní kó máa ta mọ́ nìyí ó mọ ọmọ àfáà tó sọ ìdówó ọ̀gá àgídí ni so kátó kó sì nǹkan láti mọ láti béèrè béèrè ìlànà ìsìláàmù nìyẹn àìmọ̀ pé àìmọ̀ kó mẹ́ láìsí wàá lóyún jẹ́ kí wọ́n béèrè ìdájọ́ nípa rẹ̀ onídìrí tó mùsùlùmí a máa ń palẹ̀mọ́ fún rọmọdán ìpalẹ̀mọ́ ọmọ fún rọmọdán kì í ṣe tó ń jẹ bẹ́ẹ̀ tó dàbí yorùbá lóúnjẹ ó dájú ó tọ̀hún kò ní kò ní kò ní jẹ taari láì mọ́ oúnjẹ jẹ bẹ́ẹ̀ sì ni kò sí ní sinmi láì mọ́ oúnjẹ nínú rọmọdán ó jẹ taari tó dàbí wọn lòun lọ́wọ́ fúnra kò máa lo oúnjẹ bẹ́ẹ̀ náà ni ìsinmi náà tó bá ti gbọ́ lóṣù máa jẹ́ torí pé ọlọ́run tẹ wa ọlọ́run ti sọ̀rọ̀ mọ̀dá ní tẹ wa ṣùgbọ́n tí yẹn fi palẹ̀ mọ́ fọ́rọ̀ mọ̀dán tó tóbi jù òun náà ní òun ní ìmọ̀ ká nímọ̀ nípa tá a fẹ́ lọ sí ìgbé tá a bá nímọ̀ nípa tá a fẹ́ lọ sí jẹ̀mọ́ bẹ́yàn ti wọlé bẹ́ẹ̀ náà ní ti bẹ́yàn ti ń ọ̀hún náà ni. tó lábẹ́ eléyìí nínú àwọn ẹni tí àwọn sálàfù wa tí wọ́n lo àsìkò yẹn tí wọ́n lò fún ó pọ̀ ó pọ̀ gan kúrò àmọ́ mọ̀bọ́n gẹ́gẹ́ bí oṣù ìsàbàkọ́ oṣù mọ̀nà pàtàkì tí wọ́n máa ti fi jágágá torí pé sọ ìgbẹ́sìn náà tó fẹ́ mú wá tó nira àwọn èèyàn tó síwájú rẹ̀ oníkálukú mọ̀ fi jẹgbẹ́gbẹ́ rẹ̀ wọ́n mọ̀ fi jẹgbẹ́gbẹ́ kúrò náà sọ̀rọ̀ aláwọ̀ àlejò sọ́lá òun náà ní jẹ́ níbi níbi ìfigagbága ní tìmádìí oṣù rọ̀mọ̀dán. torí ẹ̀ lára àwọn kan tí àwọn sáláfù wa tí wọ́n mọ́ nípa ìyẹn fún òun náà ní àlejìyàdù pẹ̀lẹ́ẹ̀lì àlejìyàdù pẹ̀lẹ́ẹ̀lì àwọn pẹ̀lẹ́ẹ̀lì wọn máa wá àlékún mímọ́ wọn máa wá àlékún mímọ́ torí àti ọgbọ́dọ̀ ọ̀rá rẹ̀ ti wọlé àdéjì láti kẹ́kọ̀ọ́ kẹ́kà náà ta kọ̀ọ̀rá lè tìtàn lára mi sí ìdájọ́ tẹ́lẹ̀ tó ṣe ìlú àni ara ẹ̀rọ tí wọ́n bá ti wọlé báyìí ní ìgbọ́ wà sí gbọ́ wà sí tẹ̀ kí ní ìwà sí kí adéjọ́ láti tẹ̀lẹ̀ pé tó kàn kó jáde kẹ́kà náà ta àlùkùrọ̀ náà bẹ́ẹ̀ ni inú dáwọn sáráàmù tí wọ́n lọ àti wọn fún òun náà ní ìdáwọ́ lọ́sọ̀rọ̀ àti أما تلاوة القرآن أو السؤال جمع بين تلاوتين تلاوة méjì làwọn sàráfù máa ń ṣe alákọ̀ọ́kọ́ تلاوة الحروف والمباني تلاوة الحروف والمباني òun ni kí wọ́n máa ka kí wọ́n máa tọ́ القرآن kí wọ́n máa ka wọ́n ara fi rẹ̀ bí alhamdulilayi rabbil alamin arrahmani rahim bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ anábìsọ̀rọ̀ lọ́wọ́ àwọn àlejò mọ́sálàmù ويبقى وحارفة في كتاب الله فله عشر ويتبع كعارة كم عارة كم في كتاب الله nínú sílọ ọlọ́run ọba alìkọ̀ọ́hán màláwù àṣù ó ní yóò gba ẹ̀sán lórí yóò gba ẹ̀sán mẹ́wàá torí àwọn sọ́láàtì wọn máa kà. ẹlẹ́kejì òun náà ní tìláwù tìláwù tó àlùmáàní wàlùmọ̀sọ̀ tìláwù tó àlùmáàní wàlùmọ̀sọ̀ òun náà lè ní máa ka ti kùránì ń tọ̀ ti kùránì ń tọ̀ wọ́n máa ń kà torí ẹ̀ àti òkúbó òbílí kiri ẹ̀wé wọn wọ́n tó ń pè kùránì tó ń kà gan kò dán kò bá tó gbélẹ̀ ti kùránì ń tọ̀ ògbọ́ ká gbọ́ ti kùránì tó ń bá wa sọ kí ni kùránì ń tọ̀ fún ọ lára ti lára ìlà àpá náà lẹ́lẹ́yìn náà ẹ tó jẹ́ àfa onímọ̀. táwọn bá ka alukur'ani èrè méjì làwọn ní àwọn rí èrè wípé báwọn ti ń kà ára púpọ̀ ọ̀kan ìsọdọ̀wà pátẹ́rẹ́ tí kùránì sọ wọ́n gbọ́ nígbà kùránì bá kàn wọ́n kó á wọ́n kọ̀kọ́ gbóná á dákun dákun járe kíkà nìkan níkà ló ń pàrọ̀ ajá kíkà kò wá pọ̀ sí kùránì ìsọ̀ yìí kùránì sì bá sọ̀rọ̀ òwò nìgbọ́ ó ni ó ti ní rárá òun ẹgbọ́ wà eléyìí ti dàda àwọn sáà tó ti ìdí àjà àwọn sálà kàmá mọ̀ sí ìbọ̀ táwọn bá ti bá ti dé pa wá kàn ká nìkan bẹ́ẹ̀ kọ́ àwọn nìkan ó ju árabi lọ ó ju ọlọ́fun lọ ó ju mọ̀báni lọ ìdí wọn kà lálùkù hánì ó kó sínú ìtumọ̀ alukurani gángan fúnra ara rẹ̀ torí àdáduwa muhammad sallallahu alayhi wa sallam ẹgbẹ́ bí abdullahi ibn abbas radiyallahu ta'ala anhuma fi oníkẹ́ni rasulullah sallallahu alayhi wa sallam àdúrà bin nas ó ní sallallahu alayhi wa sallam òun lẹ́ni tí nínú gbìyànjú jù ẹni tó ní gbìyànjú tó ní jù wọ̀kẹ́rẹ́ náà á ti wá dùnmọ́ yẹn kó ló sọ̀rọ̀ ọmọbọ́ọ̀l ànábì tún máa ń lé fún ìgbìyànjú jù nínú oṣù ọmọbọ́ọ̀l kí na yẹnkọ́ òun jìbìrìl nígbà tí jìbìrìl bá máa wá bá tó pé jìbìrìl máa sọ̀kalẹ̀ láti wá bí ànábì sàrànlá ọ̀wà sọ́lá pé ilé kùránì máa kà á ànábì ó sì máa kà á èkó lè lè lẹ́sìn gbogbo kọ̀ọ̀kan nínú òru ọmọbọ́ọ̀l فيدارسه فيدارسه القرآن yóò wà kó ànágbèwà muhammad sallallahu alaihi wa sallam yóò pọ̀ ní ẹ̀kọ́ alukur'ani abẹ́rẹ́ gaba ó túmọ̀ sí pé kì í tàbí pé káta máa ka ara fi ẹ̀ka náà pè ní tìláwà ká kọ́ ẹ̀kọ́ lórí eléyìí tá à ń ṣe ìjókòó wa yìí lára ìjókòó tìláwà tó lọ fún ààrẹ jù torí pé à ń ka tí ọlọ́run ọba tí ọlọ́run bá sọ kalẹ̀ fún wa ló pé lẹ́kọ̀ọ́ ní nígbà nítorí níbi tọ́jú ọ̀rọ̀mọ̀bọ́n torí ẹ̀ ànábì sallallahu alaihi wasallam ànábì àmà ka ọ̀hánì fún ṣe fèrè àwọn náà ká gbìyànjú àwọn náà máa ka á lọ rí náà àwọn sáràf fúra sí pé àá wọn máa òbí àmà parí àlùkùhánì lódìdí di nínú oṣù ọ̀rọ̀mọ̀bọ́n omi ìsìlẹ̀ yìí ó lè máa parí ẹ̀ òmí ìdíje ní ó kà òmí ìsìlẹ̀ yìí ó lè tẹ́tọ̀ ara wọn lọ́dá gbé tọ̀ lórí Usman bin Affan lọ́dí ọba òkúta adáàdì rẹ̀ pé ọ̀rọ̀ pọ̀ lórí ọ̀dọ̀ àwọn afá lórí ẹ̀ sọ́dọ̀ láti àgbé ìdálàfíà wọ́n ní Usman a máa parí Kùránì kọ̀ọ̀kan ní gbogbo ojoojúmọ́ ní gbogbo ojoojúmọ́ bẹ́ẹ̀ sì nàrà ju Muhammad sallallahu alayhi wa sallam anábì ti sọ fún wa pé Al-Qur'ani kí ni a kà ẹyọkan yà parí kùránì ẹyọkan ó parí ẹ lóṣù mẹ́ta àbí oṣù kan àbí ọ̀sẹ̀ kan ó kéré àbí ọ̀sẹ̀ méjì ó kéré jù ọjọ́ mẹ́ta ó lẹ́ni bá ka tó kà á parí kéré sí ọjọ́ mẹ́ta olóńtọ̀ wọn lè gbọ́ yìí torí ẹ̀ káṣe ojú kòkòrò ìyẹn ó lórí ju káṣe ojú kòkòrò á parí ẹ̀ ní ojoojúmọ́ ojoojúmọ́ ojoojúmọ́ lọ sọ̀rọ̀ bẹ́ẹ̀ àmọ́ tàbí àìkùránì ẹyọ kan láàrin ọjọ́ mẹ́ta àbí láàrin ọ̀sẹ̀ kan àbí láàrin oṣù kan bí yóò sì lè parí ẹ̀ náà ìjọba kò sí ẹ̀ṣẹ̀ ilẹ̀ á gbìyànjú ipò wọn náà mú òun nírì nínú ìláwà pẹ̀lú ọ̀kan ìláwà ìṣòro pẹ̀lú mẹ́tẹ́lì òun ní a ka rahman jama ọlọ́ni ọ̀run bẹ́ẹ̀ fún wa ara fi kan ẹ̀sán mẹ́wàá ni ó tún wá jẹ́ inú oṣù tó wá ní ti wá sọ̀kalẹ̀ فلا نساء رمضان الذي انزل فيه القران فلا هي يريد فالقريش رمضان اللي والله بعد القران الكريم يدور ليله القدر انا انزلناه في ليله القدر وما دراك ما ليله القدر ليله القدر خير من الانتشار انكم روح فيها باذن ربهم يكون عام السلام على التابوت العين القدري وبينات من الهدى والفرقان ó sì jẹ́ alálàyé lórí ìdámà táàfi ṣoríire láyé àti dáàbìyàmà ó sì jẹ́ olùṣòpinya láàrin dúdú àti funfun ọ̀nàmà àti ìgbẹ́ irọ́ àti ìdodo iṣẹ́ àtìkọ̀tàbí torí ẹ̀ olúwadé tí kò wáṣẹ wa ọ̀nàmà wọlé sáàní fi ìlà àwọn tó kọ̀ náà ní sáàbí tó tún pàdé oṣù ọ̀dọ́sì so àwọn sálàkù wà máa ti bẹ́ẹ̀ dáadáa àdájọ́ wa Muhammad sallallahu alayhi wa sallam ó ní àṣìyàmù wal-Qur'an ní ṣàfihàn ní àdúrà ṣàyàmù ó ní ẹ̀rí al-Qur'an àti ààwẹ̀ yẹn ni tó bá gbà ìgbàwẹ̀ rẹ ìka Qur'ani rẹ ọlọ́run sọ di nínú yóò sọ di abẹ̀dá ọlọ́run sọ di abẹ̀dá tọ́lọ́run bá ìka àdùkùránì rẹ àti ìgbàwé rẹ tó tẹ̀sí yẹn nìyí ọlọ́run sọ ní abẹ̀dá ọlọ́run bá sọ̀rọ̀ yóò ti sọ̀rọ̀ àwọn méjèèjì ìka àdùkùránì rẹ àti ìgbàwé rẹ anábì sọ̀rọ̀ bá sọ̀rọ̀ ní iṣẹ́ fi hàn lè àbúyá balùkẹ́yà náà yóò jẹ́ kí ẹ̀rú ọlọ́run rí ìyọnu ọlọ́run ìdáríjì ọlọ́run yóò sì fẹ́ ẹni gbọ́dọ̀ gáàkì ẹ̀yà náà. oníyàkóró ọ̀sìn yẹn ó ní àrùn ọ̀sọ báyìí àìrọ̀ olúwa mi mọ̀nà àti olú akọ àìmọ́ ọmọ ṣáwà mo kọ̀ fún láti má jẹ mo kọ̀ fún láti má rìn àdùn òyẹ kó rí àdùn oúnjẹ àdùn mọ́mu àdùn ìyàwó mo kọ̀ fún pàṣẹ pẹ̀lú yìí ní fíìhì láti bá ń dárí jù bá ń ṣàgbéjúkúrò fún àwọn olùmọ̀ sọ bá wọ̀nyẹ kó lọ́kọ̀ àìmọ́ àlùkò àìmọ́ sọ yìí pé mọ̀nà àti olú náà mọ̀ mo gba olóró bẹ́ẹ̀ ló èmi ní nǹkan àti náà gbogbo ọ̀sẹ̀ pẹ̀lú ìlẹ̀ fi hì dákùn bá ń tàbójú kúrò fún bá dárí yìí kọ́ọ̀lù àmọ́tí sọ̀rọ̀ bá àrẹ ìkọlá ní pàdíṣẹ́ fi ààní méjèèjì wà sí bẹ̀rẹ̀ yẹn torí ẹ ẹ ti rí pé káàdì kùrọ̀hánì rọ̀mọ̀dá nígbà lè lọ pọ̀ jù ìjà gbìyànjú ìjà gbìyànjú kìí fi ẹ kíìsì fún ọ ilẹ̀ ẹ̀ nílẹ̀ pé bàbá àti òbí wọ́n náà lè bẹ̀rẹ̀ rẹ̀ bí ilé ẹjọ́ ẹ pọ̀ ju kò bẹ̀rẹ̀ sí ilé ẹjọ́ kò pọ̀ ju alábòsí ilé kó mọ̀ àbí àìmọ ilé náà lè tí bàbá òdu wá sí ìmọ̀ àgbà ilé náà ti dáwó jẹ lọ́dún ilé náà ti dáwó jẹ lọ́dún. ẹ tí náà mẹ́tẹ̀ lọ fọ́kùn nìkan ṣùgbọ́n àti bíkẹ́ náà dáwó òyà bọ́ọ̀bù mi. tó wá fi níbẹ̀ ọmọ ní àlàfọ́ àlàfọ́ àlàfọ́ àwọn iṣẹ́ olórí ẹgbẹ́ bíi tìláwà sọlọmọ náà kò lẹ́ẹ̀kan sí ẹ̀fọ́ ní agbàgbé ọmọ ní ká tọ kùránì kan bíi tìláwà nínú ọ̀rọ̀ náà kéde tìláwà ara fi kàn ìyẹn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kì í ṣe àbọ̀bọ̀ àti náà torí ẹ̀ ọmọ ti ṣe wá àtúntò tó yẹ kí wọ́n ti nà síbẹ̀ wọ́n ti nà síbẹ̀ láti kó o ní lórí social media tàbátúláǹfààní rẹ̀.

ìlú ní ìlú mọ́ ní ó jáde lù sáàtún fi ní ìtàgbà ẹ̀yà ẹ̀ afárá nínú ọ̀rọ̀ rárá ọ̀tá fún ọ mọ ẹ̀ka wọn kó wá ẹ̀kọ́ tó mọ̀ mọ́ pọ̀ ju lórí ṣíṣe nìyà ní ẹ̀ ká gbìyànjú ká máa lo ká lo sọ̀rọ̀ mọ̀dáàdúrà fún عملية الأطراف خطوة بالطرف والبيجي الإمام الشعب رحمه الله تعالى وأنه كان الشعب رمضان مكتوب رحمة الإمام الشعب الماضي عندنا ستين من الغلط طبعا هذا كلام فعلي. wọ́n ti wẹ́ta àwọn tó ń parí rẹ̀ kó kàn bẹ nígbà tó ti dẹ́kun láti. aláàmú gan gbé báyìí kò ní ìdè lórí oko dẹ́kun gbọ́ ẹ̀ sílẹ̀ ní bíi ìpàdé ti lójú. ṣùgbọ́n àwọn lẹ́yìn ní ìjàmbá wọn fún wọn ní ẹ̀sìn ìlú bọ̀. wọ́n ti ń kàn lọ sí wọ́n ti ń kà á sí wí ibi ọtí tó dùn wọ́n tó ń fẹ́ pọ́ọ̀tì wọn ó kà á lásán kódà ìkà lásán gan-an yìí máa ń fẹ́ lórí ìkà Bàtí Kàlámà Rọ̀bí Ọlọ́run tààtà ni ẹ̀ tó ń sọ́kọ́ ní máa ń ṣe Kùránì, ó jọ ń dá Kùránì, òṣìkẹ́ ọ̀ṣun tó bá sọ̀rọ̀ ọmọ ẹ̀yà fún ìjẹ́lì. Mọ́ọ̀tì ní bá Kùránì àdájú máa ń pè. Àdájú èyí mọ́ọ̀tì mọ́lẹ̀. Wọ́n sáná ìwọ̀ fọ́ọ̀rí fọ̀. Bọ́lá ìjọba kàdé, ẹ̀ sọ́nà àti ìtàbà ọ̀rùn lọ torí ẹ̀ a máa nílò àwọn títí bẹ́ẹ̀ láwùjọ wa àfáà mi ó kè é òun gbọ́ ti mọ́mú ṣáàfù òun náà wá fẹ́ lò ó fẹ́ máa parí kùránì lójú ẹyọ kan lójúmọ́ jẹ̀mọ́ tẹ́ ẹ bá tẹ́tí náà tó sọ ẹ bẹ̀ lè gba nǹkan wọn ní ìwé tí ìgbà ìlú kò dá kí ẹnu mẹ́rin bá kú. ẹ̀dá mi ní kùránì lò nígbà tí wọ́n tó bá lọ yọ ní kùránì lélẹ́nu náà nínú sílẹ̀sì kíláàsì wọn tó ṣe kẹ́kọ̀ọ́ wọn. kò dáa àá ìsáàlà ọlọ́run bá ọlá ìfọ̀ áàdì mẹ́sẹ̀jì ọlọ́run tó náà sọ kalẹ̀ fún wa wọn náà pé ọmọ rẹ mẹ́sẹ̀jì tí wọ́n sẹ́ẹ̀dì sí wọn náà láti fi jẹ́ àbọ̀rẹ̀ rẹ kọ sí ọ̀pọ̀ ọmọ rẹ tó wà kà wọ́n gba mẹ́ta mi wọ́n ní máa dé ní mẹ́ta wa ṣe bá kọ́ bẹ̀rẹ̀ lókàn àti ṣé ó mú nǹkan ní àdé ìgbàlógún wọn orí farabalẹ̀ tàbí ọkọ̀ tó máa bó tó nígbà graduate ọmọ yunifásitì tó gba kọ̀ọ̀rán ní bámu àmọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn látara àìní ẹ̀kọ́ súnà gbogbo èyí kò bẹ́ẹ̀ ó tẹ̀ sílẹ̀ káàkiri ìbò ká farabalẹ̀ ká sàá jẹ̀mọ́ síbi farabalẹ̀ ká alukur'an rọ́ọ̀hà ọ̀màmínà ìfọkànbalẹ̀ ń bẹ́ẹ̀ ìdùnnú ń bẹ́ẹ̀ ayọ̀ ń bẹ́ẹ̀ ọlọ́run kò ní bẹ̀fọ́sílọ́ wọ́n وثاني على الإسلام وبرحمته في نظامنا وثاني على القرآن فليفرحوا المسلمين وثيكا كفر جبا يفرحوا بيانا ودينو إلي اللوري وبوكا تبا وكتا فدورو ودي أولا والله إجاد بي الجو يكون الله صلاته إذا رجب آه، الحمدان رحمه الله تعالى وقلنا وقلنا وقلنا وقلنا وقلنا وقلنا وقلنا وقلنا وقلنا وقلنا وقلنا وقلنا وقلنا وقلنا وقلنا وقلنا وقلنا oníkẹ́rẹ́ tó ti yára sọ́wọ́rí tó ti yára sọ́wọ́rí nínú àwọn àgbàfà nínú àdéhùn rẹ̀ tí wọ́n bá ìgbọ́n amọ́dọ̀ gbọ́n hàn bàlẹ̀ tí wọ́n bá lè gbà pé orí ìdájá fọlá ara ọmọ bẹ́ẹ̀ tí wọ́n mọ̀ nípa wọlé sára kàríyá ní báyìí gbogbo ìjọsìn ní máa ń tilẹ̀ ìdájọ́ yóò èyí kò ní kí ó làwọn kan tí ń kò yé àwọn ọmọ jàbàtà ọ̀sẹ̀ tírì ọ̀nà àbúrà ti wọlé àwọn sálápù wọ́n yẹ wọ́n ti wà sí wọ́n yẹ wà sí kùránì nìkan náà àwọn sálápù dáhùn sọ yìí wọ́n wọ́n ti kùránì yìí kùránì táwọn ń kà wà sí bẹ́ẹ̀ tí wọ́n ti kọ́ ní English yóò ká àbákọ́ mọ̀ túmọ̀ ó mọ̀ túmọ̀ á sì mọ̀ túmọ̀ tó kùrá ní ìtọ́ ẹni ó ní orí ju kánà kàrá tó lọ. Olóògùn ó pè wá kúrò ní Mísírà ìdíjú dà. Òbí ó sì fi mọ̀ wá ní ti ká tó dà. Sufyan رحمه الله تعالى إذا دخل رمضان إذا دخل رمضان ترك جميع العبادات وعاقب على تلاوة القرآن عاقب بكل درس له إما كان القرآن إما كان القرآن إذا نفع بعض الله يا أيها الذين آمنوا نؤمن لكم بالقلوب اتقوا الله وذا لا يدك الربا ربا يدك الربا إذا كان الربا الربا والربا أصلا يبون ترى tó bá gbé kura tó wọ́n gbára wà fún wọn wà fún ìmọ̀ ní wọn ní ó wọ́n gbé kura ti pọ̀ ó ké pọ̀ kí ni sọ wọn lé ní ìjọ yẹn fún àwọn ìdílé tó o ti ta ohun gbogbo sọ̀rọ̀ ní ìdílé láwà níbi ìjọba tó lè kó wọ́n ní àdáni wọ́n ti lá àwọn ti lá lọ tó lè mú wọn lọ sí. torí ẹ̀ bàbá láǹfààní láti mọ̀ ọ́n àgbẹ̀ ká má tilẹ̀ sí àyíká fi ṣe wá sí i nínú Ramadan. رمضان Rajab al-Hanbali رحمه الله تعالى وإنما ورد دالة قراءة القرآن في أقل من ثلاث من المداولة على ذلك وإن إلى بالي أنا إلى ما كان الليل عن سريدي كما فاجئ يعني كما ما شيء بقبله يطلع بيت إلى بالي كان شيء بيت one day لا أوكان بابو أما بقبل one day بقبل بقبل بقبل دكان دكان دكان دكان torí ẹ̀ ibi tó mú tu sí ìrìn ọ̀rọ̀ àwọn sálábàárà ní gbogbo máa ń parí pẹ́lú lódìdí nígbà ọgọ́ta àbí nígbà ogójì inú rọmọdánì nìkan ti máa ń wá tó pọ̀ lókè ní tí wọ́n máa fi ní gbogbo gbà. فأما الأوقات المفصلة فكان الوقت خصوصا ومن ثمرات المفصلة في أسر رمضان الليالي التي táwọn gbìyànjú láti gbé òun sílẹ̀. ọ̀pọ̀ ẹ̀dá ti ní kọ̀kọ̀ rẹ̀ àbí àwọn ìlú tó ń lọ́lá kàkẹ́kà àbí lọ́kàn náà àbí lọ́ọ̀rí mọ́gà. òṣèlú bẹ́ẹ̀ òṣèlú لما عجب ويل والمضوى من ماء انظر العلم يبصر ماء إذا رأى المطر القرآن ذكره هذا اللي أفهمه أعلي أسياد جماعة وصار عثمان له ومفهوم رمضان جماعة مسلمين لكن لا كذي هنا اللي أنا صلاة رحمه الله وما mínísítà fún láti ṣe láti ṣe àtúmọ̀ nínú rọ̀gbọ́n àbúlẹ̀fún àbáṣọ bí ọba ọ̀hún ti àìlà àdìsígbà. Olùfọ́lá àrùkúndọ̀ náà lọ sílẹ̀ náà àbúlẹ̀ ìgbà náà sọ. Àmọ́kì náà rájọ nígbà òṣèré àkọ́ obìnrin ará àdúgbò dílẹ̀. Òṣèbọ́n náà ní àjẹ́ kí máa dá. Àwọn àtàkùn jì máa ó jì máa nà ló mú ẹ sí òfin láti pẹ̀lú wa. Kọ́lẹ̀ àbẹ̀rẹ̀ كان لنا مادش فرصبه فلان وابنه من زوجها وابنها وسرق المادحا نزف عليه قال إذا كان معتدي فيه ورثة غير مال حتى أو أو حتى حتى الوقت ثلاث فرق في في من رمضان في الله سبحانه وتعالى ńlá tá a fi tó lọ́rọ́ tá a bá fi ní fẹ́ẹ̀sì gbà láàyè òun ló gbà kì í ṣe pé bí wọ́n ti máa ń lọ dáàbò onímọ̀lẹ̀ dájú wọn yẹn bá ìpàdé àlejò òun náà nìyẹn àmàlágbálẹ̀ ta lọ́sọ̀ rẹ̀ pẹ̀lú ọjọ́ rẹ̀ lọ́sọ̀ ọ̀dọ́ ẹ máa ń gbìyànjú gbogbo onígun mẹ́rẹ̀ ní gbogbo lọ lọ lọ múra múra látẹ́lẹ̀ látẹ́lẹ̀ ìlú ìlú lọ́pọ̀ nígbà táwọn ẹ̀rọ ti máa jí ìpínlẹ̀ fa ọgbà dáre ní o lágbàtí bí ẹ bá ti múra nínú ọ̀rọ̀ náà yóò gba ládàá dédé ẹ̀sùn hajj àdìsí ibẹ̀ nínú sọ́yìn ilẹ̀ torí ẹ̀ pé nínú àwọn ọ̀gá tí àwọn sọ́lá tí wọ́n ṣe òun náà nìyí ẹ̀ tó àwọn sọ́lá wọn ṣe kókò tó wáyé ìwọ̀n náà bá ṣe kókò rẹ̀ báwọn náà bá ní àtúntà bá gbára lára táwọn bá ń lo oṣù ọmọ bá ń lò náà nìyẹn bákan náà òun náà ni ah, nínú ṣe sí àwọn ẹni àná òjẹ́ni ìjọ àmúkọ́ ọmọ fún àwọn èèyàn tó jẹ́ nínú lẹ́yìn tó já wọ́n mú wọ́n sílẹ̀ ìdáàmútọ́ ìtọ́mọ ìlú kan fún àwọn aláwẹ̀ ọmọ tó jẹ́ nínú àkókò fún wọn ló ń jẹ wọ́n fún wọn ló ń jẹ ẹ̀ àtẹ́jọ́ ìgbàlẹ̀ fún ní oúnjẹ kó dàtọ́ mẹ́tẹ̀ẹ̀tì aláwọ̀ oúnjẹ nínú tó wọn eléyìí kì í sí àwọn ẹni àgbàdo sọ́nà aláàbò sáré àwọn olówó ilé ìṣọ́tò ààrẹ ẹgbẹ́ ìwé ìgbà lórí ẹ̀yí àwọn máa máa fún àwọn yẹ̀gẹ̀ mọ́kànlẹ̀ wọ́n ṣe léyìí fún ojú rí wọn ò ṣe ilé lórí ẹ̀kan lórí ẹ̀kan náà wọ́n láti rí ilé ẹ̀sán sọ̀dọ̀ ọlọ́run bá àmà sọ̀hánà wọ̀ tẹ́lẹ̀. zayn mohamed al-juhali lára wọn sọ hábà lọ́dún kan ni mọ̀tọ́kọ̀rọ̀ sọ̀rìnà mọ̀tọ́kọ̀rọ̀ sọ̀rìnà ẹni bá bọ́ aláwẹ̀ ní oúnjẹ ìṣẹ́nu kíkà ìbúra dègé ni wọ́n fún àbúra bí kíkì wọ́n fún àbọ̀ fún bí ọmọ ọ̀dà ẹyọ ọ̀sán ẹlẹ́yìn kan ó jẹ áá mo jẹun ojú dáńtò lè eu pé ìrùnà. torí ẹ̀ bàbá bẹ́ẹ̀ mo tẹ́ni tó ń bùkátà láàpù sí ààbò lè nínú ẹyọ kan àti mẹ́ta àti búrẹ́dì àti bíi ìgbà ẹ̀ abẹ́tọ́jẹ àwọn àti mọ́tò lè rí bá sí. odidi nù abákan fún yàn lè ní kí kankan àbáfífẹ́ ọ̀dà náà ọlọ́mọdúnpẹ́ èyí ti gbọ́ aláwẹ̀ pẹ̀lú sínú eléyìí náà nù wọ́n náà lójú eléyìí ò sí ìpínlẹ̀ kan oṣù rẹ̀ fún wọn òpin kan sọ̀rọ̀ sọ̀rọ̀ náà wà ní sọ̀rọ̀ ní mo fọ́ ọ lẹ́nu tí wọ́n fọ́ aláìsí kẹ́ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún adé ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún yóò gbà lọ́sọ̀rọ̀ lórí àwẹ̀ tó bá náà ló mọ̀ bẹ́ẹ̀ fún ẹni tó fún ní jíjẹ mímú wẹ́rọ ẹ̀rọ wíyá fún sómi láti ní ṣe tí ó sì dé kó ti tán ní tó bá wẹ̀yẹ ilé ẹ̀kọ́ rẹ̀ bẹ̀rẹ̀ nípa fún àwọn obìnrin wa àbọ̀mọ́ wa àwọn ìyàwó wa àwọn àbúrò wa lóbìnrin láàárọ̀ ọ̀nà lóbìnrin ti máa lé láti lè léèrè àlékún tọkùnrin olè rí ń bẹ lára ẹni palẹ̀mọ́ oúnjẹ dáná oúnjẹ ti wàhálà oúnjẹ jẹ̀mọ́ ìkùnrin lọ́rùn nínú rọmọdán ó ń lọ mọ́tì ńlá kò ní gbogbo àwọn ohun tá a máa ń dí lóru láti dáná àwọn tá a máa ń gbìyànjú ẹ̀rọ báwẹ̀ ṣe ń gbò wá àmọ́ àwọn ìṣẹ̀lẹ̀ lórí àwọn náà lápẹ̀ ní ìwọ̀n wọn gàrí ń bẹ lóòótọ́ ìrẹsì ń bẹ lítì ẹ̀wà ń bẹ àwọn lè lè jẹ́ tútù àwọn ọgbà kalẹ̀ ní òdòdó gbogbo so ó bẹ́ẹ̀ sí gbá àwẹ̀ torí ẹ̀ káwọn ẹ̀dá wọn kan yẹ ní pé ah ìtàn àfẹ́ àti wàhálà parí ìjọba àwẹ̀ rárá ọlọ́run ti wàhálà parí ọlọ́run fẹ́ kẹ́ ní àlékún oore àlékún ẹ̀sán ju àwọn ọkùnrin lọ ni bẹ́ẹ̀ sí ń jí ló fi yẹ ẹ̀dá ìgbàlára jọ sí lọ ìgbàlára àwọn ọ̀rẹ́ tó kọjá ìbí yà láwọn ló ń jẹ oúnjẹ igbó àti àwọn ló ń jẹ oúnjẹ tá à ń lo ìfẹ́ gbogbo eléyìí tí ẹ pẹ̀lú ẹ ní wà ìyàwó ilé ìmọ̀ wọn ti dá ojú lórí gbogbo oṣù kan ìfẹsẹsẹ lẹ́yìn àpèjà dáadáa ó fẹ́ tó bá dá lóúnjẹ tá a fi ìjà tó bá jẹ látàrí ìgbà ọ̀rẹ́ ó fẹ́ mú gbà tó bá wọ́n lọ sí lọ ó àwọn èèyàn tó wọ́n ti ń bẹ́ẹ̀ ẹ̀dìbò kan sì máa lọ́wọ́ tó wọ́n mú ọ̀la ìdìbòrí ọlọ́run ṣe lọ ìdìbòrí lára ọ̀tá ti bá ń pàdé láti gbà láti àwọn ọkọ̀ wa lọ òun ìdìbò ẹgbẹ́ ló ń dáná pé báwa gbà orí ńlá gidi ní báwọn òrèlè orí ẹ̀ ẹ̀gbọ́n òrèlè ẹ̀gbọ́n ojú ẹ̀gbọ́n ojú ńlá òrèlè ẹ̀gbọ́n òrèlè. àwọn tọ́lọ̀ wọn lè lókòkòrò tó pọ̀ níbi àti máa bó àwọn aláìní máa tó lókòkòrò púpọ̀ máa máa fún orí lóúnjẹ àwọn apákan tọ́lọ̀. ولأن عدو عشر من الصحابي فأطعمهم طعاما يجهلون ولكن ما àwọn èèyàn mẹ́wàá jọ tó níbi ní ó jẹ́ àti òkun lè tó kà ó lè àpapọ̀ ìlẹ́yìn ẹni àná yóò ti pa iṣẹ́ náà lọ́wọ́ ẹgbẹ̀rẹ́ ó bẹ́ẹ̀ lọ ìdí máa wá ẹrú fún àwọn ọmọ àlámì ìsìnmáyé ìfún àlẹ́ ìgbà ká pé àwọn tí wọ́n jọ pẹ̀lú olórí gbogbo táwọn tí wọ́n nìyẹn bẹ́ẹ̀ ni bá yẹn ṣe bá gbá wẹ̀ àdọ́gbà náà àdọ́gbà wẹ̀ àdọ́gbà náà yóò fún wọn àrọ ìrọ káàdì àìsè tó àmọ̀ wáyé jẹ́ tó yọ̀ǹde ó ti lè nínú ọba ó lè nínú ẹ̀rì wọ́n fi fi ìdúwà pẹ̀lú ilé wọ́n pè kí níkan ní àyè ìsáà àwọn ilé ìwọ̀n pè ní ọdún ìrìn mọ́ àwọn àdédé ipò láti ọlọ́sìn ìròyìn ó ti ròyìn mọ́nà kọ́ra rèé òun ni tí wọ́n wà nínú ìlera ó sì dájú pé tó fi lè gbé ìnira ẹ̀ kúrò ó bẹ lọ́wọ́ rẹ̀. láàárín ìlú tó wà nínú ìnira tó náà wà kó wá yẹ̀ǹdẹ́ lò ní ìyẹn kó fi bí òun ní yẹn kó gbé ìnira rẹ̀ kúrò kí ìnira ti ṣe tó ní nǹkan yẹn tó sì máa bẹ pẹ̀lú ẹ̀. iná pè lọ tó jìnnà ní agbẹ́rẹ́ ọmọ gbọ́ ẹ̀fẹ́ ẹ̀fẹ́ sínú oúnjẹ ìkàlẹ̀ lẹ́bàá jẹ́ mú lọ ẹ̀jọ̀ Ẹlẹ́ẹ̀kejì, ẹjẹ́ báyìí, ẹlẹ́ẹ̀kejì oúnjẹ nínú, ẹwà ń jẹ ọ́, ẹjẹ́ bẹ́ẹ̀ bá bẹ̀rẹ̀ àìjẹ́, ẹ̀ẹ̀kan máa ti sọ náà lẹ́sìn ìṣàṣìmínà bá wẹ bí fámìlì àyà lókù ìyàdẹ̀ ẹ̀bájọ́ jẹ́ ẹgbẹ́ ẹ̀yà bàbá yìí ẹ̀ẹ́dù sọ̀fẹ́ máa ẹ̀ràn lọ́wọ́ ẹ̀ràn ayé lọ́wọ́ ẹ̀dùn òun náà lọ́wọ́ eléyìí náà ìran ìran sọ́dá pọ̀ tókẹ́lẹ̀ ẹ̀ máa wá gbọ́ ilé ẹni bá ti tán òkú lọ́wọ́ nínú wa òun náà ní pé ẹni tí ẹgbẹ́ jẹ kalẹ̀ ibi ti mú yí orúkú jẹmọ́ nítorí wà lẹ́yìn jẹun tó tó yí kó tó yí ẹ̀bá gbélé ẹ̀bá tiwọ́ bẹ́tùmẹ́bá ẹ̀bá gbọ́ kúkúkúkú kúrò àkùsù sálámù àbá ẹ̀dá fi wọ́n ti dọ̀wọ́ bẹ̀. Ilé ń pè mí náà. Ilé ń pọ̀. Jẹ́ jẹ́ kù. Ó dájú kò dájú mọ́ ẹni rárá eléyìí kò yé mi nìkan ojú ebi ń pè mí náà ó dà gbé mọ jẹ alódà òní máa mú lọ́wọ́ alódà òní ẹni bá dán wò rí eléyìí náà pè ní àìsá àwọn onígbò wọn pè ní ọtúndì yẹn lọ́wọ́ fi ń lóye àwọn àbàtà ń kò hàn kẹ̀kẹ́ ọlọ́run wa yóò ti rúdà alá àwòkúsí wà lẹ́nà bí kàtọ́tọ́ wọ́n mú ìnira ó dára ọmọ ìyá wọn tí èdè ìnira ẹ̀ dára sí ọlọ́pàá wọ́n wá mú ìnira ọmọ ìyá wọn ó gbà kó wọ́n gbọ́n ara wọn wọ́n wá mú bí àwọn ẹni bá ti lè gbé ìnira kúrò wọ́n wá gbé wọ́n fi gbé ìnira ọmọ ìyá wọn kúrò. ìbá pè ní àlèyé sáàmù nìyẹn jama sábà dánwó dọ̀rọ̀ wọn dáàbì. Ah! àwọn wà ní kòtò kan lọ́dọ̀ ọ̀nà ó lè jókòó ó lè jóúnjẹ ó lè jẹ́ búburú ó lè jẹ́ àsìkò ó lè jẹ́ ó lè jẹ́ kòtò táà lè fi ṣe ìfà orí ẹ̀ àwọn sára àmà ṣe bẹ́ẹ̀. ó kọ́ lọ́kọ́ kà sára bàbí ẹ̀ máa bùkẹ́ ara hàn bó ti jẹ́ kàlífà ó ní kì í wú òun fóun tó jẹjẹ kì í òun fóun tó jẹjẹ àmọ́ wá ráwọn tó bàjẹ́ lára àwọn aláìní nígbà sí náà kódà nígbà míì tí múrù bá ń jẹun lọ́wọ́ tẹ́lẹ̀ kan bá dé sàmàmà lẹ́kọ̀ọ́ fún ilé pàdé ní ìlú ìdí gan tí máa ṣe ní àm ah, kí ni múrù oye lẹ́yìn òkèlè tó kú lẹ́nu a ti gbé ní a ti gbé fún tẹ̀lé òkèlè tó fara ní ògbè fún aláìsí tẹ́lẹ̀ kan bá lára rẹ̀ nìyẹn torí ẹ̀rù tọwọ́ wa o níta bá ní ẹ má jẹ́ àṣà ohun tó bá dé ní ọ̀rọ̀ náà níta bá ní tá a bá ń ká máa dá ó máa pọ̀ ọ̀nà bá kẹwàá rẹ̀ láti máa lọ ètò àwọn aláìní tá a mọ̀ yálà ìrìnì tá ìrẹsì tútù spaghetti indomie iṣu nàbádé tó bá ti bẹ́ẹ̀ sẹ́yìn náà lákàtà tó gbà lọ́dọ̀ ọlọ́run kékeré kọ́ tó ló ṣòro ọ̀nà eléyìí nínú òṣìṣẹ́ àwọn ẹni àná òun náà bákan náà nínú òṣìṣẹ́ àwọn ẹni àná ta gbọ́dọ̀ mú ìkàkún pẹ̀lú rẹ̀ òun náà ní pé àdúrà àdúrà ṣíṣe ó pàtàkì àmọ̀bẹ̀ ọlọ́run aláwẹ̀ ni wá àsìkò tó lóore lọ́lọ́ mọ́ ń gbàdúrà ẹ̀dá lórí bí wọ́n wà láwẹ̀ torí ẹ̀ ń pẹ́ ní bá já láwẹ̀ aláǹfààní láti ṣàdúrà bá a bá ń gbàwẹ̀ lọ́wọ́ àdúrà láwẹ̀ a máa gbà sí ẹni tí ó gbàwẹ̀ lọ. ọ̀kan lu torí ẹ̀ bá a ti mọ bá a ti mọ lọ́sàn-án a mọ̀ bẹ̀ náà a mọ̀ ṣàdúrà à ń bẹ́ ń bíṣẹ́ ẹ́ bá a ti ṣàdúrà fúnra wa fáwọn òbí fáwọn ọmọ fún àwọn ìyàwó fáwọn mọ̀lẹ́bí orílẹ̀-èdè fáwọn aṣíwájú níbi ọjà àwọn ọ̀rẹ́ ojúlùmọ̀ tó bá wá ní pàtàkì bá wá fẹ́ sínú àtúwá láǹfààní kátó bírèkì ẹ̀ kátàdúrà àbí tàbá bírèkì ẹ̀ fẹ́ fún kátó tàdúrà kátó fẹ́lọ́ anábì sọlọ bá ọkọ alẹ́ kọfẹ́ náà ó ní ẹgbọ́ ó ní ọlọ́ba láàtò ìhánà ọ̀hún àtàlá ó fún ẹ̀rì kọ̀ọ̀kan lọ́rùn ènìyàn ní àsìkò gbígbàdúrà rẹ̀ àsìkò gbígbàdúrà wọn ni ó ti bá fẹ́ bírèkì àwẹ̀ wọn òrí àwọn àpá mi wọn á ní ká tó bírèkì ẹ̀ òun láṣàdúrà látọ̀rọ̀ àwọn ní ànígbà bá bírèkì tán òun náà ni à ń sọ̀rọ̀ kò sígbà tá a ṣe tí a tí kò lọ torí ẹ̀ eré nínú ẹ̀kọ́ òun náà ni eré ọlọ́run sọ̀rọ̀ lẹ́gẹ̀ ọlọ́run ló ní àtẹnudà ọlọ́run ní ẹ̀pẹ̀ ní ẹ̀jẹ̀ ní ẹ̀kì ní ẹ̀tọ́lọ́wọ́sọ̀ ní ìgbà yìí lọ́rùn ìlẹ́sìn ìtẹ̀síwò ìbàdàn ọlọ́ọ̀dẹ́ àwọn tó wà máa ń gbéraga tí wọ́n fẹ́ bẹ ọlọ́run tí wọ́n fẹ́ ọ̀rọ̀ lọ́sọ̀ ọlọ́run tí wọ́n fẹ́ ní ọlọ́run tí wọ́n fẹ́ gbé bùkátà àwọn tó lọ́run ọlọ́run tàbí kó lọ́jà ájámadá fi ọlọ́run láwọn ẹni mi wọ́n wọ̀ náà ní náà àjá àdámà torí pé ìgbéraga ó tọ́ka pé ìgbọ́ nínú ọlọ́run máa ń lọ right so lápájúlá àwọn obìnrin àwọn obìnrin àwọn ọmọ akókàdúrà fún wọn òṣèlú rẹ àwọn sálà ilẹ̀ nínú ọgbọ́n pé àwọn nǹkan tó bá ń díyá tó ti díyá nínú bùkátà òní ọmọ ní àwọn ọ̀rọ̀ ní àlékún ọ̀hún ní délé Ramadan wọn àti àti di ẹrù bùkátà wọn á gbàgbé wọlé wọn sọ̀rọ̀ gbogbo ẹ̀ lọ́dọ̀ Ọlọ́run Ọlọ́run ti máa gbàdúrà táwọn náà bá ní ibi pàtàkì táwọn lẹ́sẹ̀ nípa lẹ́sẹ̀ káàkiri tó sùn yìí ilé ìwúrọ̀ ọ̀tá jẹ́ ẹ̀ tó bá lọ ìgbà mí ibẹ̀ tó dì tó bá lọ lóúnjẹ ìgbà mí ibẹ̀ tó dì tó bá lọ ìmọ̀ ìgbà mí ibẹ̀ tó dì àmì gbogbo ìyàgbọ́ ọ̀dọ̀ àti olùkọ̀kọ̀rọ̀ ẹ̀lọ́gbọ́n ọlọ́lẹ́ni gbogbo wa pátá olùsùn lọ́nà wọn bá wà lọ́dẹ́ yìí ó lè kí ìwọ̀n tó máa tàbátà tó tàbí ọlọ́pàá ní oṣù ọ̀nà nínú àtìtò ẹ̀ bákan náà lágbéyàwó tàbá gba ọwẹ́ sọ̀lá tó tàwí sáárùn àtàbùlà kájí nítorí àwọn ìròyìn ẹni rí àkópa eléyìí olóòtú nígbà tó ìlú wa dáadáa ẹ̀ pẹ́tọ̀ bá rọ̀mọ̀dá bá wọlé àdúgbò mọ́ṣáláṣí náà ó lè mọ́ fẹ́ sáyè fún ọ̀pọ̀lọpọ̀ wa náà àtàrà àwọn ìtàwọn olè àwọn bàtà àdúgbò àwọn ìgbà àdúgbò àwọn bí ọdún wọn ti gba mọ́ṣáláṣí ẹ̀sùn ẹ̀dẹ́ wọlé àbá ìdẹ́ tó lúra ní ẹgbẹ́ tí wọ́n

ìkájà nílẹ̀ tó ká sí mele àti ìyẹn sílé kan jẹ̀mọ́ ẹ̀rọ bí wọ́n darí wà lè dúró ìyá tó gbé àtẹ̀tà mọ́lẹ̀ rẹ̀ jókòó àwọn ọmọ báyìí a lè jókòó kíta mi bẹ́ẹ̀ ni ìjà máa máa ń lè jókòó ìjà máa lè jókòó ẹgbẹ́ lè jókòó ẹ̀rọ òkè máa tún dìde lórí ọ̀dọ́ òfin tó ní mọ̀ tó gbé lójú ilẹ̀ mọ̀ ní láti lọ dàrá lù láti jẹ báyìí oorun ló kù tó tó bá ti rí bẹ́ẹ̀ tó bá ti sọ̀rọ̀ ẹ̀ lọ́rùn òun náà ní kó jókòó jókòó kò sí ó kò ti dé òdòdó rí so ààrẹ sílẹ̀ àwọn sálà wọ̀nyí sílẹ̀ ìbára tó ṣàdé àbí Muhammad sàbúrò láhùn ilé kọ̀dídá àbàlẹ́ ọ̀bẹ́ni àdínà ọ̀rí ìfún màáyì فساد نقلي وزاد نقلي وقوات الصوم قد صارت قدامنا ونالوا قد بقينا آه، عربي سجد ابن عمرنا والصلاة والتابعين وقد صلاح آه، حديث حديث بيوكم حديث أبو محمد تقول له إن صفوه أقبارك وقد صدار المكبر رب الله ọ̀pẹ́gbà ìdí ìlẹ́tọ̀rí fún báyìí a sì ní ìtẹ̀lé tó pọ̀ láti lò a ní ìtẹ̀lé tó pọ̀ láti lò wọ́n ní wàdánù náà wọlé ní tá a ti ṣe nínú wàdánù kékeré láti ṣe kékeré láti lò ọkọ̀ àwọn wọn lára ẹni tí wọ́n lè lára ẹni lára ẹni ọ̀rọ̀ lára ẹni ìyámọ̀lẹ́ sọ́látù tarawí lára ọ̀dà tó ní a gba àwẹ̀ àti lọ ẹ̀wù tó bá ti ń lọ ó lọ náà nù nísìnyí à retí rẹ̀ báyìí nísìn jẹ̀mọ́ tó bá yá òun náà retí ó lọ. àwọn retí àbí wa wa tá

wọn nìyẹn ìmọ̀ ká àlùkò hàn ìmọ̀ bọ́ aláìní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ eléyìí ni ìyàwó ń sọ fọ́kọ rẹ̀ wọ́n kọ́ àwọn eléré sí lọ wọn náà ló kọ́ nípa kíjà àwa ní tó ti jẹ́kù fún wa ní Ramadan ní láti lò tó tó nídìí eléyìí ó dọ̀wọ́ wa o oníkálukú wa ká gbìyànjú dáadáa ọkọ̀ ìyàwó máa ń ẹ̀ǹkọ́rí ìdí ah ní àgbà ní Ramadan ní ìlú mọ̀ ní Ramadan ní ẹgbẹ̀rún

ó ṣe ń kúrò nìkan gbọ́kúrò nìkan ó kó owó jóná ó kó owó ṣòfò ó bá sì kó ráre bákan náà rọmọdánì ti lọ wọn láà tí ó sì mọ eléyìí èyí lára tó dáa fún oníkálùkù wa jàmá mùsùlùmí ẹ̀rí ní àní ìgbẹ̀yìn kò ní àti pé àwọn sára wọn a máa lo ní rọmọdán láti máa fi béèrè tí tó bá rú lójú ní ọ̀rọ̀ kẹrin ó kò sínú bútàwẹ̀tì nínú nínú ramadan lálápò ìṣeré màmá béèrè ọ̀pọ̀lọpọ̀ béèrè ló wáyé nínú ramadan láti àwọn àmì sallallahu alaihi wasallam bẹ́ẹ̀ ó nígbà tí ọlọ́run sọ̀ka ọlọ́run ní وكلوا واشربوا حتى يتبين لكم الخيط الابيض من الخيط الاسود. ìjẹ́bẹ̀ ní bẹ́ẹ̀ ní àwọn sọ̀rọ̀ àbàlẹ̀ wọ́n máa jẹ sàárì lọ títí nígbà táwọn bá tó lè fi àtọ̀ láàrin òwú thread black thread àti white thread òwú dúdú àti funfun wọ́n máa gbé sórí bílò wọ́n máa jẹun lọ wọ́n máa rí pé funfun ti là balaba yìí ah wọ́n dára sàárì dúró ìkan nínú wọn ló wà ẹ̀rọ ah, eh, lè ní òjè ah, eléyìí kọ́ tó bá ní fàáfà balaba náà bí sọ̀rọ̀ máa wà nípa sí yàrá tó bá wà ah, áyà yìí tó bẹ́ẹ̀ kọ́ láti lónìí àmẹ́sìlẹ́ Ah, bẹ́ẹ̀ kọ́ kìí ṣe òwú òwú kọ́rọ̀ ìdí trẹ́ẹ̀dì sọ òun nígbà tí àlùfájà ní òdodo tó bá là ẹ máa jẹ ẹ máa mú títí tá ní òdodo fi tó dúró àwọn ọmọ ẹ̀kọ́ nìyẹn tó túmọ̀ sí pé béèyàn bá kankan tó ń fúnyàn ní ìrújú nínú àwẹ̀ ìjọba wọn. àbí nígbà míì tí yàn bá ṣe tí yàn máa pé á ní òye kí yàn ṣe nínú àwẹ̀ a sì kó sí àwa ṣe àbá sọ bóyá èèyàn kú yàn àbí yàn fẹ́ yàn jà àbí yàn wà lùfàṣá lẹ́nu àbí yàn wà lùfàṣá jẹ̀mọ́ wọ́n ò gbé wẹ́ iná lájà fún rọ̀hìn rárá lọ bí ìrọ̀lọ́ àwọn àwọn onímọ̀ àtúnná tí wọ́n báyìí báyìí báyìí ni mo ṣe ẹ dákun ìfà kí ni mo lè ṣe lórí ẹ̀ kí ni kí dákọ̀ nàbí sàlọ́lá àwọn àìyẹ̀sẹ́lẹ̀ arákùnrin kan wá bá nàbí sàlọ́lá fún àwọn sọ̀hábà ni ó ní yàrá fún lọ́lá ó ní wòye iṣẹ́ ọlọ́run bá ó ní wà kọ́ àìsí ó ní kọ́ni ẹlẹ́tì ó ní mo ti pa ní gègé mo ti sọ ibú ànábì ni wà máa ń kí ló pẹ́ ẹnu kí ló sẹ́ẹ́dẹ̀ bí kí ló kí ló lórí ibú ó ní wà kọ́ àti wà láàrin mọ́ra àti ti náà ramadan ó mú báyàwó mi lò pọ̀ lọ́sàn-án sì mọ̀ ìjìyà àti tí wọ́n lè ṣe àti ìjìyà tó lè kan ni àti tí yóò ṣe tó wà lọ́wọ́ nàbí sọ̀rọ̀ máa sọ̀rọ̀ sí anábì rọ̀ anábì rọ̀ ah olójúlé ah, òdìdó lórí ibú anábì ò sọ lé òun fún kí ló sọ sọlọ́láhùn àlẹ́ òsọ̀lá anábì rẹ̀ àti ìdọ̀rọ̀ kọ̀bátà tó tẹ́ tó tẹ́ wà ìjọ ní ẹrú tó wà túlẹ̀ ah olè là olóhùn ò ní ẹrú anábì sọ àrẹ òtẹlẹ pé àtẹ̀tẹ̀tẹ̀ àtẹ̀sùnmọ̀ ṣe àrẹ ìdíbi tàbí àìn ó gba àwọn oṣù méjì ńlá wọn lẹ́yìn oṣù rẹ̀ ó ní á òun lágbára ẹ̀ ó ní méjì anábì sọ lọ́wọ́ àfúnà ni wà á tẹ̀tẹ̀tẹ̀ lórí kápá àtẹ̀tẹ̀ ìgbà sí sínú ìdá kó o gbọ́ aláìní 60 á olóhùn òtún lágbára ilé mi náà anábì ti bá ti gbà anábì tó bá ọ̀rọ̀ ti ẹ̀kọ́ nìyẹn tó mọ̀ pé ní tó bá wúyàn lójú nínú àwẹ̀ a máa béèrè a máa béèrè báwo tó pẹ́ bó ti lọ nígbà gbàgbọ́ ló àwẹ̀ us náà gbogbo ọdún máa yọ̀ ìjọba ọ̀hún ìgbó tó ṣẹlẹ̀ rẹ̀ kò sí ní tó ti gbé ìjọba àpá ẹ̀ tó sọ ó rẹ̀ àpò rẹ̀ ó pè ó bá a lè fi ká kì í fi ọ̀tẹ́ntìkì rí agbẹ̀ wá pé afárá tó káyọ̀rọ̀mìnà náà rìn àmọ́ láti ń bẹ̀lẹ́ nu rẹ̀ wọ́n á ó sì ń jẹta àdìmọ́ èyí tó wà bẹ̀lẹ́ nu bá gbé mi wọ́n ń wò pé ah tó bá ti jẹ́ lójú pé ìrun tí wọ́n pè lórí fóònù ni mọ́ṣáláṣí náà ti pè é. láti pẹ̀lú tó àdúrà náà. Èèyàn tètè ṣe àdúrà náà. Láwọn ọ̀gá àkọsílẹ̀ ń lọ́kùnrin ẹni àwọn àìsílẹ̀ pẹ̀lú yóò pọ̀ sí ìwọ̀n ní àwọn oríyà. Ìsẹ́ni ọ̀rọ̀ kò mọ̀ sí ìwọ̀n láti wọ́n ẹ̀kì. Wọ́n kò sí ìwọ̀n ìṣẹ́ lórí ẹsẹ̀ ni láti ṣàdúrà nìyí. English láti understand the problem problem so àti kó kó sọ sí àwọn ìjà ẹlẹ́kìtì lábẹ́ ìwé plan. Ẹgbẹ́ ìgbà tó kàn pé pé ìlú ọ̀rọ̀ náà fi hàn ṣe wọ́ pẹ̀lú àjọmọ́ ìlú ọ̀rọ̀ náà ló máa ń dára ètí oṣù àjì ìyẹn tó dáadáa kò ṣe ìlú iṣẹ́. Ṣé ẹ tó bá bá pàdé láti ìwà ìfẹ́ tàbí before last Sunday bẹ́ẹ̀ bá tàbí jùlọ last Sunday bẹ́ẹ̀ bá tàbí láti wà sí mẹ́ta before last Sunday ṣé kó ló ń wọ́ ẹ̀ lára ti last Sunday àti bá ṣe dé mọ́kà ní kó ṣe ń wọ́ نعم الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه وموالاه ìbéèrè àkọ́kọ́ نعم. náà ẹ̀nàm a lè ṣe àbílẹ̀ èbó àbí yorùbá bí ẹ bá gbọ́ yíbò kò sílẹ̀ tí ò lè ṣàdúrà torí pé àdúrà láàrin wa sọ́lọ́ wọn bá di kò sílẹ̀ tí a lè sọ ó kàn já sí pé bí ẹ bá mọ lárúbáwá wa àgbékalẹ̀ lárúbáwá pẹ̀lú àgbà ó ju gbogbo jù lọ tó ẹ wò lébi rọ́bà náà á ti dáhùn tó tó lè yà á sọ̀rọ̀ wàá fún mi á sọ̀rọ̀ sí àṣà náà wà sí nàbàbà náà bá a ṣe wí bíntìn ọmọ ènìyàn bá ní owó ní kọkànbalẹ̀ gbogbo tá a bá ń wá láyé pátá ló wà nífẹ̀ẹ́ ìdá àti máa olùjọ́ ilẹ̀ yorùbá ọmọ ìṣàánú wa ọmọ ìjà bí wọn ọba tí wọn tán bá wò wọn ọba wò wọn tán lọ́kọ̀jọmọ lóríire mọ́jọ́ lóríire tán kányà fún ọgán wúlò fọ́nra kan wúlò báwa náà rọ́bà náà á sì ní àfi ní àtàlà so àmọ́ bí ẹ̀bá sọ lédè àbínibí àbédè míì náà tí ó rọni lọ́rùn ìpàbùrù mẹ́ àti wà nìyẹn torí ẹ̀ kódà bá bá ń wà lórí ìnu bàbá bẹ́ẹ̀ ṣàdúrà ní fọkàn níforí kanlẹ̀ tàbí pé ìgbékalẹ̀ lárúbáwá kò rọrùn láti máa ń kú ìlera wa lórí ká sọ ní èdè tó bá rọlọ́run kò bá jẹ́ èdè èdè Yorùbá kò bá burú lọ. àmọ́ ìka àlùkò hàn ìka àlùkò hàn àìpé rọ́pò èdè ní ọmọdé àlùkò hàn ìlànà wáyé náà tẹ̀ bá èyí tá ti sí sí Yorùbá tá ti sí èbó àwọn lè ní ìka àlùkò hàn pèsè sọ ìtumọ̀ alukurani láàmà pé kí ààyè ń bẹ́ ń bẹ́ tó gbọdọ̀ mọ́ sílẹ̀ àmọ́ ti lárúbáwá yẹn òun ò láàyè bí ìbílẹ̀ ṣe gbà látọ̀dọ̀ ọlọ́run tó fáwọn ẹni sọ̀rọ̀ lọ́sọ̀rọ̀ náà bí ìpínlẹ̀ fún wa òun ní ilé so ẹni tó ń ka kùránì tí wọ́n tún lédè èkó òun ò ka kùránì wá àti ló ń kà nígbà tí yẹn ń gbọ́ wà sí rí àfóhùn wà sí rí nìyí àmọ́ ti fi ṣe àwọn tó ti sí Yorùbá tó ti sí èkó ẹni èdè míì mistake bẹ́ẹ̀ so mistake wọn náà yóò kó jẹ òun náà tó kó jẹ náà torí ẹ yóò wá di nǹkan míì tó bá kà nítumọ̀ lọ́dọ̀ àwọn àfáà ìlú súnmọ́ pé ah ìjọba bàbá ìlú mi gbọ́ ìlú ayà yìí tó lọ bẹ́ẹ̀ látara ìtumọ̀ báyìí tí mo kà wọ́n á ní ó lọ wọ́n á ní kò lọ wọ́n ṣàtúnṣe. ìbéèrè ẹlẹ́gbẹ̀ẹ́ ló yọ̀rọ̀ ẹni tó wà ní mọ́kà tí kò lọ mọ́lá ni títí ìgbà tí last ten days lóṣù tó sábàtì múlò oṣù ramadan kò sígbà tá a fi múra ramadan táà nígbà ládẹ́ tó ṣe hajj kò bá jẹ bẹ́ẹ̀rẹ̀ kò bá jẹ àná kò bá jẹ bẹ́ẹ̀ni kò pọnà kó jẹ́ last ten days ṣùgbọ́n last ten days ni wípé ìyá tó láǹfààní wípé èyí ti káàfù ìyá tó láǹfààní àti ṣe látara lé láti mọ̀ kọ́bẹ̀ tó clear kò rẹ̀ sí bí mùsùlùmí ó di wọ mọ́kà tó lè fi ń múra kò pọ́ sínú àfẹ́ńgbáyé pẹ́tọ̀ òun ò bá ìjọsìn lọ́dún bóyá wọn ní kó máa wá wá sí lọ́fíìsì kan ní mọ́tà òun ní dídí ẹ̀ so àmọ́ bóyá mùsùlùmí wọlé àná òmùrà náà ni ó gbé yàn wọlé òmùrà làfi ń wọ làfi ń kí mọ́ ẹ làfi ń wọ mọ́tà tọ̀wáàfù yẹn fún ọ̀gbìn tọ̀wáàfù yẹn alùpùpù tòdò tọ̀wáàfù ìkí kàábà yé èrè tọ̀wáàfù yẹn sábà fi kúrò bẹ́ẹ̀ náà láti tọ̀wáàfù àlùwàdà tọ̀wáàfù ìkí kàábà ó dàpọ̀ Ha ṣe bàbá fẹ́ so sabawa ń bẹ̀ ká ṣe di lásẹ̀lẹ̀ ọwọ́ ọlọ́run lẹ́yìn wà bàbá wà ń bẹ̀ tó bá bá di lásẹ̀lẹ̀ alẹ̀ ṣe é kíkà ọ́ táwọn wá fi tọ́wá tọ́wáfù alẹ̀ tọ́wáfù tó ń bẹ orí ni tọ́wáfù háìdì wà tọ́wáfù wa náfìlà dágbére òun náà kò sígbà bí èèyàn lè wá pàtó bá tòrò lọ́wọ́ kò lè pọ́n kó jẹ́ méje kò bá jẹ́ mẹ́ta ni ẹ lè ṣe kò bá jẹ́ yọ ọ̀kan láfílà tó pé tọ̀wá nígbà tá à ń kírun ni ẹni tí tọ̀wá fẹ́ yọ ọ̀kan ó kírun kàràkà kan tọ̀wá fún méjì kàràkà méjì òyìn ẹni àjẹ tó pọ̀ bàbá lásán láti wà mẹ́rin gbà yìí náà. Wáyé tó sára. Ẹ̀ẹ́dùn ọ̀bẹ ní ìgbà ni lẹ́kọ̀ọ́ bẹ̀rẹ̀ ṣe fún wa. pé ìwà bá tẹ̀lé ọ̀gbọ̀n tó ìdánilójú wa bá gbé òkú ọ̀pọ̀ ìgbé ẹni yẹn ó ló wá wà lórí oúnjẹ ẹran àbí ìfọ̀kàn tó wà lẹ́nu ó gbọ́dọ̀ bẹ́ẹ̀ pé kó bá gbé e ní pàtó bá wọn kò dájú lẹ́tọ̀ọ́ ní ìmọ̀ ọ̀tẹ̀tẹ̀ pé pé àtúbájà ìgbà tó yọ èèyàn dẹ̀ wà lórí pé èèyàn jẹ àbí èèyàn lọ́wọ́ pé ìkànnì bá ti wà lọ́wọ́ àbúwà ní ẹnu rẹ̀ alákùnkùnkùn lọ́ka e tí wọ́n ti kó sí ìwọ̀n lẹ́nu ìyá àbúgbà ni wọ́n yàn ni kéèyàn má fọwọ́. tó yẹn ni. ẹ ìyẹn àtìgbọ́yé mi fún àwọn bàbá ń sọ báyìí lábẹ́ bí tí o ti wọ̀n yìí nǹkan yẹn ní sì mo gbé bọ̀kú bẹ́ẹ̀dì bọ̀kú mo gbé dání ni odidi bẹ́ẹ̀dì bọ̀kú mo gbé dání ni ṣé màá parí ẹ̀ tọ́sí ń pè àwọn ọmọdé àárá o pé pàtó pé tó wà lọ́wọ́ yẹn kọ́ ti tọ́ sọmọ́ àbí wọ́n ní tó wà lẹ́nu òkè tó wà lẹ́nu náà nìyí òun náà ní ààlà a lè dé ó ti wà lẹ́nu àbí èyí tá a ti tó ní ètè orí ahọ́n ó ti wà lẹ́nu tààrin ahọ́n ó wà lẹ́nu èyí tó wà ní ẹ̀yìn ahọ́n ó wà lẹ́nu èwo ni tó torí ẹ̀ ọ̀rọ̀ tí wọ́n sọ ọ̀rọ̀ ọ̀rọ̀ téèyàn bá ń jẹun lọ́wọ́ tí wọ́n ń gbọ́ tí wọ́n pè ń kó bí àbùkátà rẹ̀ ìyẹn tí ìpèrú yẹn tí ò bá dájú ìpèrú yẹn tí kò bá dájú torí ẹ̀ àwọn sọ̀hábà àwọn míì wọ́n kún un ìlú máa ń pè ìlú ẹ̀sìn tẹ́lẹ̀ lọ́rùn tàbí wọ́n ti jẹ́ jẹ́ jẹ́ jẹ́ òmí ò lè fẹ́ jẹun lé pé òrùka lè yọ yẹ́sì dàmí lójú báyìí pàtó dàmí lójú báyìí tó òun yóò jẹ́rẹ́ pé oníbẹ̀ ẹ̀ títí yóò fi sára mọ́ fún ìfáàrùn yóò ti gbalẹ̀ àní náà ó dàmí lójú báyìí tó kókó ni pé tó ti dára lójú tó bá ti dára lójú alihamudulilá tẹ̀rẹ̀ fún dára lójú òun la fi wá ń kírun gbà sábà pè ní mọ́tíláṣí ní ìlà ìlẹ́sìn asọ́lá tó káyọ̀ mí náà náà àmọ̀ wà mọ́tíláṣí tó dára fún dáńpẹ̀ yẹn kọ́ ó dára lójú ìdánpè yìí náà láti ìdánù sàrè dúró kò sí àtọ̀ láàrin tó dájú pé olùpè ìlú fẹ́ pe ìrún àtọ̀lá tó sáré lómìnira náà àwa oúnjẹ wa ń bẹ lẹ́nu wa àbó ń bẹ lọ́wọ́ wa àti lẹ́yìn tàbí aago mẹ́jọ láàárọ̀ táwa jẹun ìkàkan wa náà a jẹun lẹ́yìn àlùfájà nílẹ̀ kò sí ìgbàláàyè bá a lè jẹun lẹ́yìn àlùfájà nílẹ̀ tó ti yé so alifákàrí gbọ́dọ̀ dá wa lójú pé ó ti yọ ni tó bá lè dá wa lójú bó ti yọ. jama àlejò àlejò àlejò àlejò kankan mọ àwọn mẹ́ta ah, ti ṣe wọn ní àwọn tó bá àlùfáàjà yìí sí wọn tó pè tán wọn tó pè jẹ wọn tó pè ìrọ wọn àní wọn tó tó Allah tó bọ́ Allah àtàlù <laughs> dúró bẹ́ẹ̀ tó bá dá wa lójú ẹwà àdúgbò ní ti ẹwà àwùjọ lẹ́kọ̀ọ́ wáyé àwọn àwọn pẹ̀lú lágo aláàtù máa pè ní àgọ́ márùn-ún kọjá ìlú mẹ́ẹ̀ẹ́dógún àwọn mí five thirty ṣe ìyẹn dára lójú kí lámọ̀ ṣe lọ àmọ̀ jẹun lọ tó fi dára lójú ẹ̀hẹ́ ìgbà gbé ọ̀rọ̀ mẹ́bí yẹn sí nìyẹn ká máa bí àbùkátà wa lọ tó fi dára lójú àmọ́ èyí táwa àwọn náà méjì yóò pè tó dára lójú tí ẹ̀ bá ti lè dára lójú jẹ̀mọ́ àlẹ́ ìjọba ń bẹ lẹ́nu àpọ̀ tára lè gbé àláwẹ̀ kò ní pé à ń jẹun nígbà tí àlùfáàjà ti yọ tẹ́pẹ́ tá a fi gbé nìyẹn nìyẹn ni ó ti dàbí a minute or few seconds after àtàlùfáàjà ti yọ bẹ́ẹ̀ náà níbẹ̀ fún àwọn obìnrin tó bá ku a second or few seconds láti túnu tó bá fi lè rí àlejò àládà rẹ̀ àwẹ́dìbàjẹ́. Kẹrí àwẹ̀, mìtùlú ìlú fàdí sọ́rí lábọ́ ọ̀bìṣàmì láti ìgbà tí àlùfájà rí òdodo tí ó fi yọ àtìgbà tí òòrùn fi wọ̀ tàbí gbàwé nìyẹn within the range kò sáyé oúnjẹ ìmọ̀mọ̀ jẹ ìmọ̀mọ̀ mu kò sí ìmọ̀mọ̀ jẹ ìmọ̀mọ̀ mu ìmọ̀mọ̀ bóbìnrin ló pọ̀ ìmọ̀mọ̀ bá ṣe tó máa ń bá rẹ̀ jẹ́ kò sáyé so ẹni tí wọ́n á ń pè wọ́n bẹ bí òun mọ̀mọ̀ àbí òmọ̀mọ̀ òun ti mọ̀mọ̀ ṣẹlẹ̀ tó bá yẹ pé tọ̀ ah, kò mọ̀mọ̀ tó bá gbé nìyí kò sábùrú mbẹ lọ́sàn-án àwẹ̀ ẹran kan ó kàn wá ṣeré wá ní àgbọ̀ bí ó ti wá ẹran kékeré báyìí tó dàbí déédéé irun orí báyìí ó kàn wá sí ahọ́n wa ẹran lélẹ́yìí á tù lù. sábà ní bẹ́ẹ̀ kò sábà ẹ̀rọ kò sábà ní bẹ́ẹ̀ láǹfààní ẹ̀ lómi tó lè bàjẹ́ tòbí tó àdéhùn yẹn nìyí á lò papọ̀ pẹ̀lú alùpùpù hàn nìyí wàkúlù wàṣọ́ọ̀dù ọlọ́ọ̀dì ẹ̀jẹ̀ mu hàtà yàtàbáyánà lákùn àlùfẹ́yìntò làbíyá nínú àlùfẹ́yìntò àdúgbò ẹ̀lìfàdù ẹ̀jẹ̀ ẹ̀mù tí ó fi kílẹ̀ sí i pé àlùfàdà rẹ̀ kọ́ tó bá fi lè yọ àti bẹ̀rẹ̀ àwẹ̀ tó aláǹfààní àti jẹ káàmù èyí tá a ti ṣe sẹ́yìn àìmọ̀ náà ni òun ló bá dé sí ọlọ́ àlọ́ náà. Àwọn obìnrin ló ń kàlùkù àti ṣe ìlànà ìwọ́n ń gbé ìlànà ìgbèrè ló máa wá gba fẹ́ẹ̀mù wa ẹbí lọ́wọ́ fásitì ẹgbà ṣùgbọ́n láwọn àdébí àwọn obìnrin lápàdà obìnrin wọ́n ní ẹ̀yọ́ bá tẹ́jà àwọn èyí ó lẹ̀ jẹ́ kó bí ṣé kó ka ìwádìí tó bá náà tó bí kìí àbí kó láǹfààní àti ìgbà ọ̀gá. ká ka ìta bá mọ̀ òun ló lóore bẹ́ẹ̀ ni àwọn onímọ̀ ní ìgbà ìpínyàn lè gbé Kùránì dání Aisha radiyallahu ta'ala anha Abdurrahman Zakwan lára àwọn tábìlì ni lára àwọn tó wà pẹ̀lú ọmọ ọ̀dọ̀ Aisha ni onímọ̀ ní ìyàwó Aisha ní ìrùn ó máa ń gbé Kùránì dání tókìlẹ̀ bí ẹ̀ bá ti bẹ́ẹ̀ kò sí aburú àmọ́ ọ̀gọ̀rọ̀ àwọn onímọ̀ àwọn ò gbà á kí ló dé ẹ tó há kúránì náà má láì máa kílẹ̀ ó há kúránì lọ kò jẹ́ àgàgà. fóònù múra níbẹ̀ níbẹ̀ tí a lè fóònù tó yẹn nìyí ó ti sọ wá di ẹni tọ́lọ̀ ń ṣe oore kan fún tó sì ṣe lé ẹni wípé ọlọ́run ṣe oore yẹn fún anábìrin sọ̀rọ̀mọ́ àfẹlẹ́ alimọ̀tàṣà bìhú bìmọ̀ àlàmì òrùtọ́ kàlá àdúsí lè bá fi zò ó lẹ́ni tó bá ń ṣe bí ẹni tọ́lọ̀ ń fún lóore kan bẹ́ẹ̀ lọ́lọ́run ò fún lóore yẹn ẹni ẹ̀dá ẹ̀gẹ́ bí ẹni tó wọ aṣọ ìké then kí la fẹ́ dara aláàmù tó ọlọ́run ní pásítọ̀rọ̀ ọ̀hún má ẹ̀yẹ sọ̀rọ̀ ní ẹ̀lùkùnrin ní tó bá rọ̀ yìí lọ́rùn ní ẹ̀ka náà kùnrin so kéèyàn ka kùránì tó kóra o lè máa kórí súrà kan sábúrú mẹ́ o lè máa fi súrà kan lẹ̀ parí ẹ̀ bọ́bù míì parí ẹ̀ bọ́bù míì kò sábúrú mẹ́ ẹ̀ sábà ń dànù kí mo ara wa àmọ́ káwọn àgbẹ̀ kùránì ti dání ní ẹnìyí kò bá dáa ká gbé ìdílé ká má ṣe lè náà.

ìwọ̀n bá ń tó ó mọ̀ ká jù wọ́n bá ń tó mọ̀ yín náà ní. gbogbo wọn ò lè mọ gbogbo dání torí pé jẹ́wọ́ àmọ́ kíláàsì kèsì mẹ́mbà sí ẹlẹ́mí lè wà sọ́mẹ́kì níjọ́ náà wọ́n á rò pé ìkànnì ẹlẹ́kejì ni pé wọ́n bá gbé dání àwọn jẹ̀mọ́ àyìn náà máa ń gbé dání wọ́n máa rò ìyẹn lára burúkú òfin dá kí wọ́n mọ̀ gbé dání nù jẹ̀mọ́ òjẹ́ ìgbọ̀rọ̀ gbé dání.

ìjọba ti rọ̀ yín lọ́rùn ní ẹ̀ka ká má ti tàkálùfù tàkálùfù ni pé n tá à ní ká ṣe bí ẹni tá à ní tàkálùfù nìyẹn torí ẹ̀ sábà ní hafiz bí afẹ́fẹ́ ẹ̀ kí wọ́n ti pè afẹ́fẹ́ kí sàlátù sàráwí ìmọ̀mù wa hafiz rẹ̀ ó náà ní òkìlú fún wa ìyẹn ló mọ́jẹ́ káàlì bímọ ṣe mistake ìmọ̀mù tẹ́lẹ̀ bí ìkínú wákàtí márùn-ún lẹ́yìn ẹ̀ tó lọ́mọdá ni bá ti dé tó bá ti di irun ta irun aṣáájú kò ní kí lẹ́yìn mọ́mù yóò wá lọ ó lè ti bí lọ ọba lé lé ó lóun lọ kí tàrá lò òun bẹ̀ ẹni tó kì í wọ́n bàtí márùn ún lẹ́yìn ẹ̀ jùlọ rí kò ní kí ẹ̀rùn wá sáfún lẹ́yìn ẹ̀ inú sí kì í wọlé lẹ́yìn èyí tó jọ́ràn èèyàn òun kí lẹ́yìn ẹ̀ èyí tó jẹ́ nẹ́fìlà òun tó àbùdó lọ́kì òun lọ́kì lọ́ba lé lé òun lọ́kì dẹ́ńtà mọ́tò kúkú mọ́ lọ́kì òun bàtí márùn ún lẹ́yìn eh, lọ́ba lé lé tàkálùfù òun lè kíní ni ọ̀pọ̀lọpọ̀ nìyí wọ́n sì lè mẹ́tẹ́ẹ̀lì ẹ̀dì gbẹ̀yìn rọ̀mọ̀dán ìdánábi sọ fún wa ni pé ẹni bá ti sùúrù tó kí ìrun tàràwí láti bẹ̀rẹ̀ dópin tí màmú fi sálámà òun náà sálámà pẹ̀lú ìmọ̀ọ́mù àgbàládá tó fi gbogbo òfin kírun ó ti tán. Nítorí àwọn àgbàríkì wọ́n bèèrè bí ìdáwọn ló, ìdájọ́ bèèrè bí ìtàwọn ṣíkò àwọn ìṣẹ́lùmọ́ àti ìwọ́n káàkiri bí ìlọ. Gbogbo